وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلال في النار اللهم صل على محمد وعلى آل بيته على أزواجه وذريته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته على أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته آه، gẹ́gẹ́ bí afáṣẹsọ síwájú àrí àwọn ọmọ ẹ̀yà wọ́n wá láti kó wọ́n wá láti abẹ́kúta àwọn kan wá ní àti bọ́dà Benin sí Nàìjíríà láti sáìdì ìdíròkó lọ́hùn wọ́n lè ti débi ní nǹkan bí aago mẹ́jọ àbọ̀tá sọ pọ̀ síbẹ̀síbẹ̀ ara àwọn tí wọ́n wà nítòsí àmọ́ ìdí kan sí kejì wọn ò tètè dé ìgbà ni nímọ̀ràn wá wípé ẹ̀sàjì àmọ́ bẹ̀rẹ̀ gbogbo wa tá a bá ti dé bọ̀tí ń tà ń páyà ó ní wípé ó ń ṣe tó ń kó bọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn níbi ẹ̀sìn torí síwájú amọ́rò òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam wọ́n ní awwalu ma yuhasibu bihi al-abdu yawm al-qiyamah as-salat. nǹkan àkọ́kọ́ tá a kọ́kọ́ gbé yẹ̀wò nínú iṣẹ́ ẹ̀dá níjọ́ gbéǹde àlìkíyàmà ó ní irun tọ́ba ti yanjú sólè halahu sá irò amẹ́lì gbogbo ń tó kù níṣẹ́ rẹ̀ á yanjú rẹ̀ ẹni tí irun rẹ̀ ọ̀bá yanjú tí ò mẹ́hẹ̀ tí ó tẹ̀sùn irun rẹ̀ ò rí bi dúró sí pàápàá gbogbo sẹ́ẹ̀rì tó bá mú wá gbangba ajọ́ gbẹ̀ndẹ̀ alikiyama wọ́n dà lù láyà ní subhanallah kọ́lá ọmọ ṣètò abẹ́ òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ọwọ́ ni irun táwọn ń wí yìí o a pín sí ọ̀nà mẹ́ta dọ́gbandọ́gba fatohoro solotho ìmọ́tótó ó kódà kan nínú mẹ́ta yìí wà kíyàmù sólòsò ìdúó nínú ìrun ìlọrùkù dáadáa ìdìde nínú rẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ó dá lórí ìnàró náà ni orí ìnàró ni gbogbo ẹ wà olókòdá kan nínú mẹ́ta ó di méjì ó ní sùjádà a lọ sùjádà a ń dìde ní sùjádà gbogbo bá ń ṣe ń ṣe ó níyẹn náà kó ìdá mẹ́ta ọ àfikún mọ̀nàdáhà bí hákìá ẹni tó bá mú àwọn nǹkan tá a mú yìí wá pẹ̀lẹ́tọ̀ rẹ̀ tó mú wá bó ṣe yẹ kóbìlá kóbìlá tìmínìhù wà kóbìlá mínìhù sáìrò amẹ̀lì wọ́n gbà àrùn rẹ̀ lọ́wọ́ rẹ̀. gbogbo sẹ́yòkù tó bá mú wá gbangba ọjọ́ ìgbìndì àlìkíyàmọ̀ wọ́n gbà òjíṣẹ́ náà sàásìlà wọn àfikún wípé ẹnikẹ́ni tá a bá da ìrun rẹ̀ lù láyà kò sí nǹkan mímu tí ó mú gbangba ọjọ́ ìgbìndì àlìkíyàmọ̀ tí wọ́n yẹ̀wò nùṣẹ́ rẹ̀ subhanallah láfiwú gẹ́gẹ́ báwọn afáṣe máa ń gbé kalẹ̀ nínú gbogbo tíra ìmọ́tótó bó la ṣe fẹ́ ṣèmọ́tótó a sọ̀rọ̀ àwọn nàjásà àwọn nǹkan tó jẹ́ gbìn bó la ṣe fẹ́ mú ọ kúrò tọ́jẹ́ yí pé gẹ́gẹ́ bí mùsùlùmí a gbọ́dọ̀ fún àwọn nǹkan yìí níwọ̀ wọn wọn ò sí lára àrùn but májẹ̀mú òrùn ni wọ́n tọ́jẹ́ wípé orí wọn láàmọ̀ ìrùn lé tí wọn ò bá ti sí ń bẹ̀ ìrun náà ò sí eléyìí ló fi mú agba àsìkò tó pọ̀ díẹ̀ lórí àwọn gbogbo àwọn àlàyé yìí láti ṣe bí àtúnsọ ní ṣókíṣókí lórí àwọn nǹkan tá a ti sọ sẹ́yìn torí àwọn ọmọ tí wọn ò wá jókòó kan tàbá àwọn tó yẹ pé ńgbà tí wọ́n wá. Wa wọ́n ń ṣe bí àìtètèdé díẹ̀ tó wá fa wípé wọn ò gbá àwọn ọ̀rọ̀ kan tá a ti sọ síwájú ọmọ ìyá ní kí ká tún gbìyànjú láti tún àwọn nǹkan kọ̀ọ̀kan tá a ti sọ sẹ́yìn ká tún wọn sọ. a sọ wípé ntí ó mókè jù tá a máa fi mú ẹ̀gbin kúrò lára tá a máa fi ṣe ìmọ́tótó nínú Islam ó ní omi àwọn omi yìí wọ́n pín sóríṣiríṣi ọ̀nà omi tó mọ́ fún ara rẹ̀ tó ṣe mọ́ nǹkan omi tó mọ́ fún ara rẹ̀ tí ò lè má nǹkan nǹkan kan ti ṣẹlẹ̀ sí ṣùgbọ́n ó má òun tó ṣẹlẹ̀ sí òun kò mú kúò ní omi tó mọ́ ṣùgbọ́n a lè fi ṣèmọ́tótó a lè fi mú ẹ̀gbin kúrò a dẹ̀ lè fi ṣèmọ́tótó kódà a lè fi tábà tọ̀ tàbí gbẹ̀ẹ́ kásẹ̀ tó má sọ pé bóyá ká fi wẹ̀wẹ̀ jẹ́nàbà tàbí haid tàbí nifas ṣùgbọ́n a lè mú a lè fi wẹ̀ ordinary wẹ̀ a lè fi fọṣọ ó má ṣùgbọ́n kò lè má nǹkan ìyẹn ni wípé kò lè mú ẹ̀gbin kúrò ẹ̀kẹta kò má kò lè má nǹkan torí condition tó wà àwa ní ètò mọ́ tó lè mọ́ nǹkan àkọ́kọ́ rẹ̀ ó ní omi òjò torí Allah subhanahu wa ta'ala ó ní wa anzalna minas samai mahan tuhura a sọ̀kalẹ̀ láti sánmà omi ní mímá kìí ṣe ẹnìkan Allah subhanahu wa ta'ala sọ fún wa wípé. وينزل عليكم من السماء ماء ليطهركم به aṣọ omi kalẹ̀ láti sánmà láti fi jẹ́ pé kẹ́ ẹ fi ṣèmọ́tótó kẹ́ ẹ fi mú nǹkan àwọn ẹ̀gbin kúrò àwọn ayé àkùrán lélẹ̀ èkejì mẹ̀kánà áfìlú ẹ̀lmẹ́ àwọn nǹkan tó yẹ pé ìpìlẹ̀ wọn gangan omi mímọ́ ni nípìlẹ̀ ṣùgbọ́n wọ́n tún ti bọ́ sípò míì ni bíi kíni bíi yìnyín tàbómi tó tutù débi wípé òun náà súnmọ́ yìnyín bọ̀dùkẹ́tì ti yìnyín ó ti tutù ni torí wípé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam nínú àdúrà tí máa ń ṣe kó tó di wípé ó bẹ̀rẹ̀ kíra lórí mu a ní alẹ́ ọmọ agsilni bilmaa wọ̀sẹ́lj wọ̀lbọ̀rọ̀t ìwọ ọlọ́run ọba fọ̀ mímọ́ pẹ̀lú omi àti yìnyín àti omi tútù táwọn nǹkan yìí bá jẹ́ ẹ̀gbin ni tí wọn bá lè mọ nǹkan òjíṣẹ́ náà sàásálàmù ò ní sọ pé àwọn omi tí ń sun nílẹ̀ torí pé wọ́n ń sunlẹ̀ ilẹ̀ míì ó lè jẹ́ ilẹ̀ bí oní amọ̀ yọ̀lá palára omi omi yẹn lè má ṣe bí ẹ ń mọ́ kangakanga ní ojú bá ṣe rí omi míì yóò fẹ́ jọ bí ẹni kọ́lọ̀ ṣùgbọ́n tá a bá bù omi lélẹ̀ ara alẹ̀ tó ti ṣàn jáde òun ló fẹ́ ṣe bí ẹ àfẹ́kìtì rẹ̀ ńgbà míì o lè má jẹ́ ilẹ̀ alámọ̀ kó jẹ́ ilẹ̀ eléèdú ni omi yẹn ti sun jáde ńgbà míì ó lè jẹ́ ilẹ̀ ní àwọn nǹkan bíi yìnyín báyìí a máa rí àwọn àmì rẹ̀ nù rẹ̀ bọ́tọ̀ omi ni ibi tó gbà jáde ni gbogbo omi tó sun nù lẹ̀ báyìí omi tá a lè fi mọ́ nǹkan ni ó máa. ó dẹ̀ lè má nǹkan ẹ̀kẹrin omi òkun kí ni ìdí nínú àwọn sàbẹ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam wọ́n bi léèrè wọ́n ní ya Rasulullah sallallahu alaihi wa sallam a máa ń rìn lórí odò lórí òkun omi tá a máa ń gbé dání kìí pọ̀ tá a bá ní ká fi omi tá a gbé dání tí ó pọ̀ yìí ká fi ṣàlùwàlá ká fi ṣèmọ́tótó àtẹ́ṣìnà ògbẹ́ ọ̀mù abalẹ̀ ṣáà lè fi omi òkun ṣáà lè fi ṣàlùwàlá tó sàmọ̀ yìí pé àmọ̀ wò pé omi oníyọ̀ ó ti ní tẹ́sítì lẹ́nu òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam àwọn àdáhùn tí máa mú wá. kèé ala abụọ láàbọ̀ yìí máa kó tẹ́lẹ̀ kí ló fi dá wọn lóhùn ó ní mímọ́ ni omi òkun àwọn nǹkan tí ń gbénu rẹ̀ gan tó kú sínú rẹ̀ mímọ́ ni ni fún jíjẹ rẹ̀ fún wa ní jíjẹ sallallahu alaihi wa sallam ó ní máa òhù omi rẹ̀ wọ̀tọ̀hù ọmọ ó lè má nǹkan àlìhìlù mẹ́tẹ́tù ntí ń gbẹ́nu rẹ̀ tó kú síbẹ̀ halali ní jíjẹ rẹ̀ àwọn afáfin sọ pé hátà àdèmí yorùbá èèyàn tí ń gbénú odò halal ní jíjẹ èèyàn ní odò ẹ̀dá kan bẹ tí máa wà ní odò tí wọ́n máa ń pè èèyàn ní odò bí èèyàn ló ṣe rí ní jíjẹ ni bí ẹja lòun náà na máàwù zamzam omi zamzam omi tí kíni aslu rẹ̀ hafratu jibril ya ikhwani aleyhi salam jibril ló gbẹ torí tí ń bẹ́ẹ̀ kò fẹ́ tó nǹkan jibril ló fi ìyẹ́ rẹ̀ ló fi gbẹ́ ló fi ń tú asáàrù rẹ̀ nu ló fi jẹ́ wípé kí ló jíṣẹ́ náà sílá sílá ń sọ nípa rẹ̀ ó ní ń tá a bá mu zamzam fún ni tẹ́bi ń bá ń pa ọ́ tọ́ ọ bá mu zamzam pé wọ́n lọ́wọ́ bá yómi ó yò áza mo jẹ́rọ̀ ana jẹ́rọ̀ tó áza àti sọ́nbírí alọ́ umrah an bọ̀ láti Madina èrò ti pọ̀ tá a bá ní ká jẹun náà táwọn èrò bá ya dé tàwáàfù yóò ní rọrùn láti ṣe ebi dẹ̀ ti dé alhamdulillah arẹ́tí ọ̀rọ̀ òjíṣẹ́ lásìlá àlọ́sọ́là na zamzam dẹ̀ níwájú wa ìwọ ọba adẹ́dà ìwọ lọ gbẹnu òjíṣẹ́ lásìlá islam sọ lẹ́nu láyé ń tó kọ́ ànilá hàwà kì í sọ̀rọ̀ fẹ́nu in huwa illa wahyu yuha ọ̀rọ̀ tí ọba adẹ́dà gbé sí lẹ́nu ó ní máa wù zamzam lè máa ṣórí balẹ̀ omi zamzam ní bá mú fún ni pé tá a bá ní tá a bá mú ó ló ń jẹ ni tí ma yó ni wọ́n láwọn bá yó mi o torí tí mo bá ní lọ jẹun ní ìsìn kí n tó wá ṣe tàwáàfù kò ní rọrùn a fi ṣe tàwáàfù tá a fi ṣe gbogbo ẹ̀dá àti ẹ̀ ti gbàgbé pàjẹ́ àtàwọ̀ ó ní àdúrà tí èèyàn bá fi ṣe ó ní mọ́tìnì tó fi jẹ́ wípé wọ́n máa recommend tààrà fẹ́ mu zamzam ká fèsì kíbla ká dúpẹ́ fún ọba adẹ́dà ká sì sàlátì fún òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ká wà tọrọ ní tàǹbà ń fẹ́ ọ̀kan nínú àwọn afa imam abdulrahman suyuti rahimahullah rahmatan wasa ó lóun mu omi zamzam ó ń bẹ lọ́wọ́ ba fún mi ní ìmọ̀ hadith bí ibùnà ti ibn hajar al-asqalani jẹ́ ní ma hadith bíi ti ibn hajar al-asqalani hafiz tí wọ́n bá ní hafiz ìtumọ̀ rẹ̀ ni pé ẹ̀rù jẹ̀jẹ̀ nínú ìmọ̀ pé òjíṣẹ́ ńlá sàlàsílà ń sọ báyìí ó ṣe báyìí ó wí báyìí kódà ó rò báyìí tí wọ́n bá ní ẹ̀rù jẹ̀jẹ̀ èrò kan rẹ̀ sẹ́nì kankan ibn hajar nìkan náà tí wọ́n bá dákọ̀ ẹlò tí wọ́n bá túmọ̀ sí ẹni míì wọ́n fòókọ ẹnìyẹn kún ni àti pé hafiz almunziri wọ́n pe hafiz almizi ṣùgbọ́n tí wọ́n bá ti ní alhafiz ẹrù jẹjẹ òun ni wọ́n dákọ̀ débi pé nínú àfa sọ yìí pé látìgbà tó ti lọ ọlọ́run ọba ò ti fi kò tí ì fi obìnrin míì ṣe kòǹgẹ́ orí rẹ kó rí irú rẹ bí lọ́mọ. Sheikhna Muhammad Nasiruddin Al-Albani rahimahullah rahmatan wasa ó lè mí náà gbà bẹ́ẹ̀. Imam Suyuti ìgbà tó fẹ́ mu zamzam ni ìwọ Ọlọ́run bá fún mi ní ìmọ̀ hadith bíi tiẹ̀. àwọn èèyàn ní bí ò tiẹ̀ rí bíi tiẹ̀ á ó súnmọ́ bẹ́ẹ̀ torí pé kí ni ọ̀ha. hadith ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn ọha lórí ọha sórí hadith sọ̀rọ̀ ha ju quran lọ quran dùn ha but ó ṣòro dè mọ́lẹ̀ ni tó o bá máa dún ní máa ń gbogbo gbà ó dín bí júzì kan ó lè lọ mọ́ ọ lórí láàrin ọ̀sẹ̀ tó ni ṣùgbọ́n ó dìbò àwa fẹ́ kó tó yí ọ tọ́nà bá fẹ́ bá ọ ṣe ó lè jẹ́ pé kọ̀rọ̀ ló ti yí ọmọlẹ̀ ó sì ti ṣàmójútó wọ́n tó bá fẹ́ fọ bá fẹ́ neat ó gbangba wọ́n rò pé ó ti wà mẹ́rin ọmọ ọ rí i pé kíní ti lọ òjíṣẹ́ sọ pé ẹ bá múlẹ̀ ẹ ń rìn ni ẹ máa fà ẹ ń rọra wà ẹ rà máa fà ẹ kó fi di bára bára kú èèyàn tẹ̀ bàtí lọ́rùn ni bíi ti fatia kó fi jẹ́ pé bó ṣe yẹ pé kò síbi tí wọ́n ti lè jiyàn téèyàn ò lè ka fatia èyí téèyàn hàn náà kó rí bẹ́ẹ̀ zamzam ó ní ọlá tó pọ̀ but ìní ọlá rẹ̀ yìí kò túmọ̀ sí pé a lè fi ṣàlùwàlá torí pé kí ni omi ni ọmọ ó lè má nǹkan ẹ̀rí wá látọ̀dọ̀ imam ali sayyidina ali radiyallahu anhu anna rasulullah sallallahu alayhi wa alihi wa sallam pé òjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam dáhàbí sajal min mahi zamzam ó ní kí wọ́n bọ̀ ń bu òǹdíwọ̀n kékeré zamzam wá ìgbà wọn bù wá fún fashariba minhu zamzam alẹ́fiṣàlùwàlà amú ẹ̀kẹfà wá pé omi tọ́jẹ́ wípé kọ́lọ̀ rẹ̀ ti fẹ́ change ìtọ́wò rẹ̀ àti òórùn rẹ̀ gan ó ti fẹ́ change but kí ló fà bọ́yọ́ pẹ́ńlẹ̀ nípìlẹ̀ kò sí tó ṣe abua ọjẹ́nu drum ọwọ́ pẹ́ńbẹ̀ tàbí ibi tó tóbi kan ó pẹ́ńbẹ̀ tàbí ó lè má pẹ́ńlẹ̀ kí àwọn ewéko kí a máa jábọ́ sínú ẹ̀ látara bẹ́ẹ̀ ká máa ṣe pé ah, kò é ṣe bá a ṣe fi sí ni a lè fi a lè fi ṣèmọ́tótó tàbí nǹkan tó má bọ́ sí but òǹdíwọ̀n tó bọ́ sí un ìmọ̀ alẹ́ mú kúò tí n tó kù á sọ pé ah, omi náà lélẹ́yìí tàbí n tó bọ́ sí un tó dẹ̀ jẹ́ n tọ́ mọ́ ẹ̀ ó pòórá mọ́ ìgbà tó pòórá mọ́ a lè yọkù ń bẹ̀ mọ́ but n tá à ń rí yìí tí ń bẹ́ńlẹ̀ yìí kò sí n tá à pé ju omi náà lọ tó yapa sí nǹkan yòókù mẹsẹlẹ lẹ́hàn ok ìgò kóòkì tó tóbi àwa dà sínú bucket omi làṣẹk kọ́lọ̀ rẹ̀ ó change àbí bẹ́ẹ̀ kọ́ kì í ṣe kọ́lọ̀ rẹ̀ nìkan ìtọ́wò rẹ̀ gan ó change ah, ẹni tó bá wà ò ní perú nǹkan báyìí lómi torí pé kí ni ntọ́ dà sí ntọ́ dà sí àti ntí wọ́n dà sí ntí wọ́n dà sí kéré débi wípé kò pọ̀ tó ń tá a lè sọ wípé a ó pòórá mọ́ nínú ṣùgbọ́n tó bá yẹ pé bíi dúrọ́ọ̀mù ńlá kan ni tómi ẹ̀ pọ̀ bá a bá da kóòkù gan sí kí ni ó ṣẹlẹ̀ á pòórá mọ̀ tó jẹ́ pé ẹnikẹ́ni tó bá wá bí ìbá ṣe pa aṣọ fún wípé wọ́n ta kóòkù sí o yóò ń dọ̀rọ̀ pé ah, omi lélẹ̀ èyí tí nǹkan tó dà sí pòórá bẹ́ẹ̀ tó jẹ́ wípé tá a bá rí i tí wọn ò bá sọ fún un dápè náà lómi a lè fi mọ̀ nǹkan náà kì í ṣe lẹ́yìn nìkan الماء الذي قالته نجاسة قالتته نجاسة omi tí nàìjásà po ooru ma ṣùgbọ́n nàìjásà tó rú mọ yìí kò yí kọ́lọ̀ rẹ̀ padà kò yí òórùn rẹ̀ padà kò yí ìtọ́wò rẹ̀ padà tí wọn ò bá sọ fún wa gan a lè mọ̀ pé nǹkan kan bọ́ sínú ẹ̀ omi báyìí a lè fi ṣèmọ́tótó torí pé kí ni ibi odò kan wọ́n sọ fún jíṣẹ́ náà sàlàsàlà pé ah odò yìí àdàtúsálàntàlà oríṣiríṣi nǹkan ni wọ́n máa ń dà síbẹ̀ òkun gbété táwọn obìnrin bá ṣe nǹkan oṣù tán ní tí wọ́n fi ṣe nǹkan oṣù wọ́n máa lè jù síbẹ̀ oríṣiríṣi ni a máa dà síbẹ̀ ṣùgbọ́n torí ipómi yẹn pọ̀ a lè rí ìfẹ́kìtì rẹ̀ lára àwọn nǹkan yìí ti pòórá mọ́ nínú wọ́n wá pe àkíyèsí òjíṣẹ́ náà sílá àlọ́sílám sí omi yìí nígbà tí wọ́n lọ buwá fún un torí àwọn ń wò wípé omi yóò lè ṣe mọ́tótó òjíṣẹ́ náà sílá àlọ́sílám wa sọ yìí pé alma'u tahir wa fi ó ní omi dájúdájú ìnàlmáà dájúdájú omi o mímọ́ lomi láàyè ń jí sùhùṣe nǹkan kan ò lè sọ́dẹ̀gbin lópin ìgbà tó jẹ́ pé a rí ketekete báyìí tí wọ́n sọ fún yàn ń taari omi ni ń tí wọ́n ló dà sí nǹkan sẹ́ni tó lè yà sọ́tọ̀ pé nǹkan ni. ó tún wá fi kún wípé idha balagha al-maa kullatayn lam yahmil al tómi bá ti pọ̀ débi wípé n tá a dà sí a lè rí àpẹẹrẹ kò gbé dọ̀tí omi mímọ́ ni tá a lè lò kì í ṣe ẹnìkan omi tá a lò kù èyí tá a fi ṣàlùwàlá ni tàbí èyí tá a fi wẹ̀ lópin ìgbà tí ìbá ti ń ṣe yí pé nàìjásà láàrin ń bẹ̀ báyìí tó yí àwọn àpèjúwe rẹ̀ mẹ́ta yẹn papọ̀ padà omi mímọ́ ni tá a lè fi ṣe mọ́tótó kò wá ṣe léyìn nìkan ẹ̀kẹsàn omi tá a gbé gbóná tàbómi gbóná torí àwọn kan mú tí wọ́n rò pé hadith ni wá tí ó dẹ̀ fẹsẹ̀ múlẹ̀ wípé la taksiru bilmahil mashmash ẹ má fi omi tó lọ́wọ́ọ́rọ́ tàbí tó gbóná ẹ má fi ẹ má fi wẹ̀ fàyínáhu yóò rà baras torí máa mú ẹ tí máa fa ẹ̀tẹ̀ kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ torí pé a rí i pé Umar rẹ̀díàlá anhu omi tó bá fẹ́ lò nígbà tó tútù bá dé láti fi ṣàlùwàlá ni tàbí láti fi wẹ̀ ìyí máa gbé gbóná kó tó lò ó rẹ̀díàlá àná ìdàkejì omi omi tó jẹ́ yí pé ó mọ́ ṣùgbọ́n kò lè mọ́ nǹkan ó ní omi tó jẹ́ yí pé ń tá a lè lò àwọn nǹkan ìmọ̀ ó wá dà sí i débi wípé a lè pe eléyìí lómi mọ́ mọ́sílẹ̀ a máa pẹ̀rẹ̀ kókò alẹ́ kan ó lè jẹ́ ètò parẹ́ tó náà fẹ́ dàbí omi bí sprite a wá rí omi nínú gbá kékeré wọ́n wá da sprite sí dájúdájú yóò parẹ́ yóò fẹ́ dàbí omi ṣùgbọ́n tó bá kan ẹnu ńkọ́ dídùn rẹ̀ á mọ̀ pé eléyìí ó ti yapa sí ń tá a mà lómi irú eléyìí tí ì ṣe wípé ibi tómi ti sun wá láti pìlẹ̀ bọ́yá ara alẹ̀ yẹn ó ní nǹkan bíi dídùn dídùn ànílò omi eléyìí láti fi ṣèmọ́tótó ṣùgbọ́n a lè mú a lè fi fọṣọ a lè fi wẹ ordinary ìwẹ̀ a lè fi fabọ́ a lè fi ṣe nǹkan omi abala kẹta tá a sọ wípé kò mọ́ kò dẹ̀ lè mọ́ nǹkan omi tí nàjásà bọ́ sínú ẹ̀ nítàǹpẹ̀ ní nàjásà ó ní ẹ̀gbin ẹ̀gbin àti ìdọ̀tí ó lè yàtọ̀ mathalan ìtọ̀ àlekàkúndọ̀tí èyí ń tà ní fi ṣe tàbí kó mú tàbí kẹ́lẹ̀bẹ̀ ṣùgbọ́n kì í ṣe kíni kì í ṣẹ̀gbin àwọn kí wá ní àwọn nǹkan ẹ̀gbin kí ni tá à ń pè lẹ́gbin nínú Islam kí ni àkọ́kọ́ rẹ̀ ghaitul adami wa bawluhu ìgbẹ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn àti ìtọ́ rẹ̀ amú ẹ̀rí wa òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ó ní tọmọdé gan tí ò tí ì máa jẹun a gbọ́dọ̀ bomi wọn tọ́bájọ́kùnrin ṣùgbọ́n tọ́bájọ́bìnrin fífọ̀ ló gbọ́dọ̀ jẹ́ kìdẹ́ ṣe ẹnìkan òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ó ń kọjá ní ẹ̀gbẹ́ sàárè kan Allah subhanahu wa ta'ala ó wá fi hàn án tí ń ṣẹlẹ̀ nínú sàárè yẹn òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́nà àwọn abánújẹ́ àwọn méjì tí wọ́n ń bẹ́nu sàárè sàárè àkọ́kọ́ àti kejì wọ́n wà nínú ìyà nísìn n tí wọ́n ń jẹ̀yà lé lórí kì í ṣe tó lágbára tí wọn ò lè mójútó nígbà tí wọ́n fi wà láyé ó ní àkọ́kọ́ nu wọn tó bá tọ̀ kèyí mára dáadáa òróró tọ̀ tàbá àwọn nǹkan ẹ̀gbin yóò ṣẹ́kù sí lára kò mójútó èkejì olófòfò ni òjíṣẹ́ náà tí wọ́n fi ń túmọ̀ sí pé ẹ̀gbin nàìjíríà sa ó nìtọ̀ òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam amú ẹ̀rí wá wípé ó ti bẹ̀rẹ̀ ẹ̀rún súnà ni wípé tá a bá kírun ká kí pẹ̀lú bọ́sẹ̀ yálà bàtà tàbí socks tàbí kóf bàtà aláwọ̀ tí máa kọjá kókósẹ̀ lójijì òjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam wà nínú ọ̀run wọ́n bá rí tó ń bọ́ ọ́lẹ̀ àwọn sàbí bá bọ́ tiwọn bàtí òjíṣẹ́ náà sọ àṣàlám ṣe tán ó ní kí ló dé tẹ̀ ń fi ń bọ́ bàtà yín lórí ìrùn wọ́n nítorí páàrí yín tẹ̀ ń bọ́ tí làwọn náà fi bọ́ tọ̀ ó ní bẹ́ẹ̀ ni mọ̀láìkà Jibril aleyhisselam òun ló sọ fún mi lórí ìrùn pé mo ti tẹ ìgbẹ́ mọ́lẹ̀ ni mo fi bọ̀ nítorí náà tẹ́ ń bá ti ń bọ bàtà bọ̀ sí mọ́ṣáláṣí kẹ́ tó wọlé ẹwọ wo abẹ́ wò tí nǹkan ẹgbin ìgbẹ́ tó bá wà ń bẹ̀ ẹ fi gbólẹ̀ dáadáa kẹ́ tó wọ mọ́ṣáláṣí tó ń túmọ̀ sí pé kí ìmọ́tótó nǹkan ẹ̀gbin tó bá wà lábẹ́ bá wà áàlà. tó jẹ́ súnà rẹ̀ òní wípé kí ni ká fi gbolẹ̀ ká fi mú kúrò ń bẹ̀ ẹ̀jẹ̀ nǹkan oṣù obìnrin najasan ẹ̀jẹ̀ nǹkan oṣù obìnrin najasan torí pé kí ni wọ́n béèrè lọ́wọ́ òjíṣẹ́ náà sọ̀lá àṣọlá ẹ̀jẹ̀ nǹkan oṣù tó bọ́ṣà sọ tá a wọ̀ kí n láà ṣe ṣe sí bó o ní òfin rẹ̀ òjíṣẹ́ lásìlàsílà ní òkìhí gbèdédè ẹ fi gi tàbí nkankan ẹ fi ha ẹ̀jẹ̀ yẹn kú o wọ́kìsìrì ìhìbí máa yí fọ̀ tẹ́ ẹ bá fọ̀ ẹ wá bí sídìr tá ọṣẹ ká ẹ wá fi sí ká ẹ fi fọ́ yóò mú athar ìlapa ẹ̀jẹ̀ yẹn kúrò yóò mú ìrìnlẹ̀ rẹ̀ nínú aṣọ yóò mú kúrò ọṣẹ tẹ́ ẹ fi sí yóò jẹ́ ọjà fíkán aha àfọ̀ àfi nǹkan tó dùn tó lè mú òórùn rẹ̀ kúrò áfìsì ẹ̀kẹta wẹ̀dí tá a bá tọ̀ tán nǹkan kan lè máa jáde bí itọ́ lẹ́yìn ìtọ̀ ẹ̀gbin ni wọ́n fẹ́ káfọ̀ ọ̀ràn àyàn ni pé káfọ̀ kílẹ̀ kẹrin alimadi atọ́kùn ìjẹ̀gbádùn ìmọ̀ ọkùnrin tọkùnrin ìyẹn ni wípé ọkùnrin ronú àti súnmọ́yàwó rẹ̀ tàbí ṣáhàwátán àti ní súnmọ́yàwó rẹ̀ tàbí ronú ìbálòpọ̀ pẹ̀lú obìnrin abẹ́ rẹ̀ wá tutù omi tó jáde ẹ̀gbin ni. Ali radiyallahu anhu gbà tó ṣẹ̀ṣẹ̀ yàwó ó ní ọmọ ń wá fún mi gbogbo ìgbà torí bọ̀ torí ipò tí mo jẹ́ sójìṣẹ́ lọ́sọ̀lá àṣàlám pé ọmọ rẹ̀ wà nù lé ojú ń tì mí mi lè béèrè mo wá rán ẹnìkan nínú àwọn sàbí kó bá ń béèrè tó bá jẹ́ pé gbogbo ìgbà nǹkan báyìí máa ń jáde fún yàn bó ní kéèyàn ṣe ṣe tòun tó bá sí pé ṣé àwẹ̀ fún yẹn náà ni tọ́lá tọ́kùn kínni atọ́kùn àtọ̀ ni òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́là wa sọ pé idha wajada ahadukum dhalik alaikum salaam tọ́lá tẹ́nì kankan nù yín tó bá ríru eléyìí falyandah farjahu kó mú omi kó fi wọ́n abẹ́ rẹ̀ fọlẹ́tọ́wọ́dà wọ́dọ́ àwọlẹ̀ sọ́ra kọ́ wa tún àlùwàlá ṣe torí wípé ọjà àlùwàlá ọba àlùwàlá jẹ́ ẹ̀gbin ni nínú ẹgbà wọn mi ó ní lèyẹ́kṣẹ́l dhakarahu wà òǹtẹ̀yẹ́ kọ́ fọ abẹ́ rẹ̀ kọ́ dẹ̀ fọ̀sàlẹ̀ náà ibi ẹ̀pọ̀n rẹ̀ dáadáa tó sí pé kí ni bóòlù á ṣe kúrò á fọ abẹ́ á fọ ẹ̀kùn á mu omi á bù wọ́n ibi tí ó ta sí níbẹ̀ àwọn ibi tó bá ìmọ̀ ṣòkòtò ni o ìmọ̀ pint ni o ìmọ̀ aṣọ ni ọ̀nà tá a gbà mú yẹn kó ń bẹ̀ ni nàjásà yẹn kó ń bẹ̀ ni pé ó ti di bí oríṣi mẹ́rin márùn-ún ní bá a ṣe mú nàjásà kó tá ti sọ nísìnyí fífọ̀ pẹ̀lú omi fífi gbolẹ̀ híha àti ìbomi sí ìyẹn fún ti nǹkan oṣù ẹ̀jẹ̀ nǹkan oṣù eléyìí àfọ abẹ́ àfọ ẹ̀pọ̀n àwọn ibi tó bá níbi ara aṣọ àṣekínni ààbòmí wọn. eléyìí ó jẹ́ nínú dẹ̀kùn tó wá nínú ẹ̀sìn Islam tí wọ́n bá ní. Ni wíwẹ̀ la máa wẹ̀ fún eléyìí ní gbogbo ìgbà kí ni ó ṣẹlẹ̀ haraj ìnira torí eléyìí wọ́pọ̀ nínú fún gbogbo ọkùnrin tó bá pé tó bá ti di pé ara ń béèrè ó ronú ìyàwó rẹ̀ lásán tàbí ó jáde lọ síta ó rí ìríkùrí yóò ti di pé ara ó ti máa gbaná jẹ kó tó délé gbogbo ẹ ó ti di pé ń adamu àdámọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn lélẹ̀ nàìjásà ni tó jáde ni bóò la ṣe mú kúrò àfàbẹ́ àfọ̀sàlẹ̀ náà ìyẹn pọ̀n àwọn ibi tó tí àpẹẹrẹ kínní wà lára ààbò omi wọn èyí tí mo dé yìí ẹ̀karùn alimẹ́tẹ́tẹ́ mẹ́tẹ́tù òkúńbètè ẹran tó kú ẹran tá a lè jẹ àgbò ràkúnmí àtàwọn ẹran tá a lè jẹ tí wọ́n kú òkúńbètè ni wọ́n nàjásà ni torí wípé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ó rí àgbò tó kú kalẹ̀ ó ní a ẹ̀ẹ́dẹ̀ ṣe àǹfààní pẹ̀lú ẹ̀ àwọn ló ti kú ni bẹ́ẹ̀sì lórí tó ti fún wọn ní ẹ̀kọ́ tẹ́lẹ̀ pé láàfin òpá àlè lò mọ́ngbà tó ti di jìnnà jásà òjíṣẹ́ náà sàásìlà wa sọ pé إذا دبغ إذا دبغ الإيهاب awọ rẹ̀ tá a bá ti na rárá Yorùbá là ń fẹ́ tá a bá ti tá a bá ti ó ní gbólóhùn kan tí Yorùbá máa ń lò fún. àlàyé ló ń ṣe wọ́ọ̀dù kan wà tí Yorùbá máa ń lò fún assignment wọ́n mú tagiri tàbí irú tàbí àwọn nǹkan tó jọmọ́ báwọn awọ rẹ̀ wọ́n fi gbó lẹ́yìn wọ́n barakallahu fi wọ́n fi hu tí a bá ti hu awọ òkú ńbeteun ó ti di ntọ́ mọ́ ṣùgbọ́n kó tó di wípé a ṣe bẹ́ẹ̀ bí òkú ńbete ṣe jẹ́ ẹ̀gbin bẹ́ẹ̀ náà ni awọ rẹ̀ ṣe kí ni ẹ̀gbin tọ́yà pasí bá jẹ́ pé adú ni nídùú ti ṣẹ̀rẹ́ à kí lẹ́ran yẹn jẹ́ mímọ́ halal ọmọ awọ rẹ̀ náà ń kọ́ ọmọ àhú àhú o àwọ̀ ẹran tá a pa ní halal mímọ́ ni halal ni mímọ́ ni naam ẹran tá a pa ní halal a máa ṣàlàyé rẹ̀ níwájú ẹ̀jẹ̀ rẹ̀ ìtọ̀ rẹ̀ gbogbo tó jáde lára rẹ̀ kìí ṣe nàìjásà mímọ́ ni fahim eléyìí pàtàkì mùsùlùmí wọ́dọ̀ mélèé gẹ́gẹ́ bá ṣe mú wá níwájú nínú ọdún léyà àwọn sàábẹ́ òjíṣẹ́ náà na àṣìlá wọn wà pẹ̀lú rẹ̀ wọ́n ṣiṣẹ́ ẹran ẹ̀jẹ̀ ẹran ìgbẹ́ rẹ̀ ìtọ̀ rẹ̀ ó wà lára aṣọ wọn kò sí bí yóò ṣe ṣiṣẹ́ ẹran à ni wọn tí ilé yóò ní tẹ̀lẹ̀ ìtọ̀ ìgbẹ́ àti ẹ̀jẹ̀ ẹran wà lára wọn wọ́n dẹ̀ ti wà nú àlùwàlá tẹ́lẹ̀ gẹ́gẹ́ bó ṣe wà nínú wọ́n wá gbé kàámà dúró pẹ̀lú ìgbẹ́ àtìtọ̀ àtẹ̀jẹ̀ tó wà lára yìí ìró rẹ̀ tún wá wà níbi ojú ọ̀kan nu wọn kí ló wá ṣe ó fi ìkànnà já ó fún ẹ̀jẹ̀ àti ọyún rẹ̀ ó dẹ̀ ṣe takbiratul ihram ó ń tẹ̀lé máàmù lẹ́yìn òjíṣẹ́ lọ́sọ̀lá sára rí gbogbo eléyìí ọba adẹ́dà tí ìfi nǹkan kan bò tó bá ti ṣẹlẹ̀ tó yí pé ńgbà tó tẹ ẹ̀gbin mọ́lẹ̀ gan tó mú wo bọ́ sórí irun kọ̀yẹ kò bò kí ló ṣe ọ̀ràn Jibril wà láti sánmà keje wá sọ fún pé ó ti tẹ̀gbẹ́ mọ́lẹ̀ o kò kankan lórí rẹ̀ wa ma kana rabbuka nasiya ọlọ́run ọba gbàgbé sọ kankan ó túmọ̀ sí pé kí ni gbogbo ohun tí wọ́n ṣe yìí ọ wà lójú ọ̀nà tó ń fi rinlẹ̀ pé ìgbẹ́ ẹran jíjẹ ẹran tá a lè jẹ ràkúnmí ni àgbò ni ewúrẹ́ ni màálù ni gbogbo àwọn ẹran tá a lè jẹ báyìí ìtọ̀ rẹ̀ ìgbẹ́ rẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ mímọ́ ni kì í tún wá ṣe nìkan ẹ̀jẹ̀ wa gan tó jáde lára wa kì í ṣe ẹ̀gbin bẹ́ẹ̀ náà sì ni kí ni ọyún tó jáde. Now, najasani nàjásà ni ẹran ẹlẹ́dẹ̀ nàjásà ni gẹ́gẹ́ bá a ṣe sọ síwájú òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ̀lá sọ yí pé ẹni tí ọba ń ta ayò bagamond bagamond ni bí ayò bí tẹ́tẹ́ ni game of chance ó ní bí ìgbà tó tọwọ́ rẹ̀ bọ ẹ̀jẹ̀ àti ẹran ẹlẹ́dẹ̀ ni eyín ìdọ̀tí ẹ̀gbìn tó ń túmọ̀ sí pé kí ni ẹran ẹlẹ́dẹ̀ ẹ̀gbin ni bẹ́ẹ̀ náà ni ajá òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam sọ pé tájá bá ti tẹnu bọ gbá yín ìgbà tó mi wà kí ló ní ká ṣe ó ní àkọ́kọ́ ẹ dànù torí pé kí ni ẹ̀gbin ni ó dẹ̀ ti ó ti mọ́ ẹ̀gbin wọ̀ ọ́ tí ìbá ṣe kó jẹ́ ẹ̀gbin àmọ̀ pé ká yí nǹkan dànù bànánù ìṣe bànánù òjíṣẹ́ lọ́sà àsìlámù ní sọ bẹ́ẹ̀ ó ní ẹ̀yí dànù kò wá sọ pé ká yí dànù nìkan ó ní àáfọ igbá yẹn lẹ́ẹ̀méje èyí tó gbẹ̀yìn rẹ̀ kí láà fi fọ yẹ̀pẹ̀ níbi tí ajá jẹ́ ẹ̀gbìn dé tó ń túmọ̀ sí pé ajá ẹ̀gbìn ni gbogbo ẹran ẹran sìbá wild animals kìnìún àmọ̀tẹ́kùn ẹkùn gbogbo wọn báyìí ẹ̀gbin ni wọ́n bẹ́ẹ̀ náà ni kẹ́tẹ́kẹ́tẹ́ tilé ẹ̀gbin ni ẹ̀kẹwàá jẹ̀láàlà ẹran tó jẹ́ pé ìpìlẹ̀ rẹ̀ halali ni fún wa ní jíjẹ bíi kíni bíi àgùntàn ṣùgbọ́n torí pé ń tí ń rìn lágbo ajá òun náà wá ń ṣe kíni ó ń jẹ̀gbẹ́ ìdọ̀tí a gbọ́dọ̀ kí mọ́lẹ̀ pé a mú àdúrà máa jẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ àfìgbà tí àwọn ìdọ̀tí ẹ̀gbin tó jẹ sára wọn kúrò lára rẹ̀ ló fi jẹ́ pé ká tó pàjẹ́ á dè mọ́lẹ̀ fúnjọ́ mẹ́ta tá a máa fún ní oúnjẹ gidi jẹ gbogbo àwọn jàǹjà àti sẹ́kù ẹ̀gbin yẹn yóò ti kúrò ní ara rẹ̀ tó ń túmọ̀ sí pé kí ni ẹran tó ó ti di ẹ̀gbin àmọ́ òun tiẹ̀ kó tó di pa jẹ́ o èyí ni wọ́n pè ń jalala kó tó di pa jẹ́ àádìí mọ́lẹ́nu eléyìí yapa sí ti adìyẹ o àwọn ẹranko la sọ àsọ ẹyẹ jíjẹ kí ló yọ adìyẹ kúrò ń bẹ ọ̀kan náà àwọn sábẹ́ jíṣẹ́ náà sallallahu alaihi ó ń jẹ ẹran adìẹ ọ̀kan tí ìmọ̀ yẹn ò tí ì dé bá ọ wá ta kété ó ń wò wípé òun ò ní jẹ́ ń tòun wọ́n wá ní súnmọ́ bí jẹ́ àjẹ́ fọlọ́mìyẹ́dùnú mìtọ́àmì kò súnmọ́ fọ̀kọ́lá ọdún ẹni tó ń jẹ́ nínú àwọn sàábì ẹ̀ tún sọ pé súnmọ́ bí jẹ́ àjẹ́ ọ̀wà ni ra'ayt ó tún fi ń yẹ yí pé ra'aytu Rasulullah sallallahu alayhi wa sallam ya'kulu minhu èmi ròjìṣẹ́ náà sàlá sàlám ti ń jẹ́ o ntí ẹni wá fi dá sàbẹ̀ yìí lóhùn ni wípé inni ra'aytuhu ya'kulu shay'an fakadhabtuhu mo rí tí ń jẹ nǹkan ẹ̀gbin ní mi fífẹ́ jẹ́ a sàbẹ̀ yìí wá dá lóhùn wípé a ntí àtú òjíṣẹ́ náà sàásìlám mọ̀ pé ó ń jẹ̀gbìn báyìí ẹdìyẹ pẹ́pẹ́yẹ àtàwọn ọdún kan báwọn kò sí bá a ṣe túlẹ̀ níbi tí ń ti ń jẹ kò lè a lè ṣàmórìbọ́ wípé ó ṣe kí ni yóò jẹ̀gbìn èyàn ò sọ di nǹkan ẹ̀gbin bẹ́ẹ̀ náà dẹ̀ ni ẹyin rẹ̀ àti àwọn nǹkan tó jọmọ́ báyìí tó wá látara rẹ̀ eléyìí ni àwọn nǹkan tó jẹ́ ẹ̀gbin tí a gbọ́dọ̀ yẹra fún tá a dẹ̀ gbọ́dọ̀ mọ̀ dáadáa alasar àjẹkù tàbí àmukù àwọn nǹkan tó mọ́ àmukù wọn tàbájẹkù wọn mímọ́ ni mọ́sílẹ̀ èèyàn jẹ nǹkan kù tàbó lómi kù yálà ènìyàn yìí jẹ́ mùsùlùmí tàbí kìí ṣe mùsùlùmí mímánì ntójẹkù tàbí ntómukù. Aya Qur'an tó sọ pé innamal mushrikun najasun àwọn tí ì ṣe mùsùlùmí àwọn ẹlẹ́bọ ẹ̀gbin ni wọ́n ẹ̀gbin mánàwí ni èyí ò ní wípé wọn ò ní tawhid wọn ò mú ọba adẹ́dà Allah subhanahu ta'ala lọ́kàn ṣoṣo ló fi jẹ́ pé ńgbà tá à ń sọ̀rọ̀ mọ́tótó àní ká tó kírun ìmọ́tótó tó kọ́kọ́ pàtàkì tá a gbọ́dọ̀ mú wá ó ní ìmọ́tótó mánàwí ìmọ́tótó tọkàn tó pé tí ò bá mọ́ kò sí ní tá a lè ṣe sára tí ọlọ́run ó gba ẹ̀sìn wa kí ni eléyìí tawhid mọ̀ pé ọba adẹ́dọ̀ Allah subhanahu wa ta'ala ọ̀kan ṣoṣo ni o ó lékè ọ̀la lórí rẹ̀ ọmọ ń tà ọgbọ́n ń sọ orí ń ṣe wájú rẹ̀ la àti bọ́ sí kíni haram àti bọ́ sí ìgbàlá àgbàlá ìwọ̀ àtọ̀wọ̀ báyìí a gbọ́dọ̀ ṣera wa lọ́wọ́ ló fi jẹ́ pé takbíra àkọ́kọ́ tá a ṣe wọ́n pè ní kíni ọ̀ràn yẹn ni takbiratul ihram ìṣe takbíru pé gbogbo nǹkan tó jẹ́ ẹ̀tọ́ fún wa tẹ́lẹ̀ tá a lè ṣe a lè ṣe má báyìí torí a ti wà nínú ipò ọ̀wọ̀ níwájú ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala tá a bá ṣe gbogbo àwọn ìmọ́tótó tara tí eléyìí ò bá rinlẹ̀ irun yẹn ò ní wúlò ló fi jẹ́ wípé nǹkan àkọ́kọ́ tá a gbọ́dọ̀ jẹ́ kó rinlẹ̀ nínú ọkàn wa ò ní wípé a fẹ́ ṣèjọsìn yìí fún ta ni Allah subhanahu wa ta'ala nìkan eléyìí pàtàkì lẹ́yìn eléyìí amúkù tàbájẹkù èèyàn yálà kẹfìrí àbí mùsùlùmí ni ọmọ gbogbo nǹkan tá a bá máa jẹ ẹran wọn tó jẹ́ pé halal ní jíjẹ fún wa ntí wọn bá jẹ kù ntí wọn bá mu kù a lè jẹ a lè mú àgbo ń bọ̀ omi tá a gbé lẹ̀ ó tẹnu bọ̀ a lè mú a lè jẹ tí ì bá ti ṣe pé àgbo yẹn o ó ti kó sí ọṣẹ ẹ̀jẹ̀ dọ̀tí tán ó wá ti dọ̀tí yẹn bọnú gba omi tó jẹ́ wípé ọba omi jẹ́ ìmọ̀ kọ́lọ̀ rẹ̀ tèstì ẹ̀ tàbí kíni tàbí òórùn rẹ̀ gbogbo nǹkan tá a lè jẹ amúkú wọn àjẹkù wọn mímọ́ ni nínú Islam. No àwọn nǹkan tá a lè jẹ tí ìṣe halal ni pé ká jẹ wọ́n gbogbo nǹkan tá a lè jẹ tí wọ́n bá tẹnu bọ nǹkan wọ́n jẹ kù ni o wọ́n mú kù ni o a lè jẹ wọ́n a lè mú wọ́n àyàfi ẹranko kan ṣoṣo ó ní olóńgbò olóńgìní mùsù náà afábàdàn àbí ó kọ mẹ́tẹ̀ẹ̀ta tá ń pè náà nù àbí náà kílẹ̀rì wọ́n wá ọ̀kan nínú àwọn obìnrin sàbí lọ sọ́dọ̀ nana Aisha radhiyallahu anha ó wá dí ọ̀dọ̀ nana Aisha radhiyallahu anha ó ń kírun lọ́wọ́ nana Aisha wá tọ́ka sí fún gbégbé e sílẹ̀ yẹn kí nana Aisha tó kírun tán olóńgbòde ó bá jẹ́ ń bẹ̀ ẹni tí wọ́n náà wá dúró wọ́n á ń wò kí ni náà ẹni àṣàfẹ́ ṣe sí ntólógbò tó ti tẹnubọ̀ tó ti jẹ́ ìgbà tó sálámà nù ó dẹ̀ gbé ibi tí olóńgbò jẹ yẹn ló náà jẹ arábìnrin wa ń ṣe àbáyánu nana aisha wa dá lóhùn wípé innaha laysat bi najas kìí sẹ́gbìn innaha mina tawafina alaykum wa tawafat òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlàm ìfararò ẹranko kan tọ́lọ̀ ń dá pé kí wọ́n máa fararò wá kí wọ́n máa rìn yíwa ká nínú àwọn ẹranko òun ló ló ń gbò ẹran rẹ ó lè má jẹ halal fún wa ní jíjẹ o ṣùgbọ́n àjẹkù wọn àmukù wọn kì í ṣe ẹ̀gbìn àwọn nǹkan tí ẹranko tó haram tí wọ́n bá tẹnu bọ̀. bí ajá tájá bá ti tẹnu bọ nǹkan ojú oúnjẹ ojú omi a lè jẹ oúnjẹ ẹ mọ́ a lè mú mi ẹ mọ́ bẹ́ẹ̀ náà ni àwọn kẹ́tẹ́kẹ́tẹ́ bẹ́ẹ̀ náà lẹ́lẹ́dẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn ẹranko white animals àwọn ẹranko olóró bíi kìnìún bíi ẹkùn làwọn bá ń bá yẹn lọ. àwọn nǹkan kan wá wà tá a lè máa rò wípé bóyá nàjásà ni wọ́n tí wọ́n ṣe nàjásà kí ni àkọ́kọ́ nu wọn mani àtọ̀ gangan fúnra ara rẹ̀ kì í ṣe nàjásà tá à ń bá ń wò wípé wọ́n wá ṣe ní káwẹ̀ ń bẹ̀ á dá wọn náà ló pé wọn ò wá sí sọ pé káwẹ̀ tá a bá tọ̀ tán àbí. kìí ṣàforí gbé kalẹ̀ ọ̀rọ̀ násù lélẹ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam nana Aisha ni tó bá súnmọ́ wa tán aṣọ rẹ̀ aṣọ àpọ́nlé rẹ̀ màíní yìí máa ń wà lára rẹ̀ èyí tó bá ti gbẹ màá mú ọwọ́ fi hun àmì ibi tó wà yẹn yóò sì wà lára rẹ̀ yóò dẹ̀ fi lọ kírun ṣé ìtọ́ka dànù lára rẹ̀ yẹn ṣó pọ́síbù kó má rò pọ̀ mọ́ mọ̀ ní ìtòbìnrin ṣó pọ́síbù tó pé ẹja wa pa méjèèjì pé mọ̀ ní ìtì obìnrin yẹn náà o kìí ṣe kí ni kìí ṣe nàjàsà ó ní nígbà míì mo dẹ̀ lè bá bomi sí kí n fọ́ kò sọ nǹkan kan fífọ̀ tó fọ̀ yẹn ó ní ṣùgbọ́n àpẹẹrẹ rẹ̀ ó sì wà ń bẹ̀ ṣé fífọ̀ tó fọ̀ yẹn wá sọ di nàjásà nígbà tí ṣe pé nọ́ọ̀sù wa tí ilé ẹ̀ ṣe wípé òjíṣẹ́ ńlá làṣà àṣàlà ń lọ́pàá láṣẹ pé fọ̀ ọ́ tá a dẹ̀ rí nọ́ọ̀sù tó sọ pé fọ̀ ọ́ ṣe bí wọ́n máa ń tutọ́ sínú mọ́ṣáláṣí tàbí fọkùn síbẹ̀ wọ́n ha wọ́n dẹ̀ fọ̀ ọ́ sọ́dẹ̀ gbin là èyí tó fẹsẹ̀ rinlẹ̀ jù nípa mọ̀ní yìí òun ni wípé kìí ṣe nàjásà but tó bá bọ́ sára aṣọ tá a bá rí o tó bá ti gbẹ ká ha ká mọ́nù dáadáa tá a bá fẹ́ bomi sí i láti jẹ́ pé kí effect rẹ̀ kúrò lára sẹ́mi pé ojú lè máa tì wá ṣùgbọ́n kìí ṣe ń téèyàn tijú sí lára tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó tijú tó jìṣẹ́ náà sọ̀rọ̀ sọ̀rọ̀ kì í ṣe nàjásà bó jẹ́ tiẹ̀ jẹ́ ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn máa ń rò pé nàjásà ni bọ̀dì kì í ṣe nàjásà kí ni ọtí ọtí gangan fúnra ara rẹ̀ haramu ni mímu rẹ̀ but ọwọ́ àdà síyàn lásán but àbí nǹkan ọtí wọ́n lò ó tí wọ́n fi ń ṣe pef a sọ pé tọrọ tí gangan fúnra ara rẹ̀ tọ́hìrì. ọmọ kìí ṣe nàjásà but mímu rẹ̀ ní kíni haram. Na lẹ́yìn eléyìí gbogbo ń tà bá máa jẹ lẹ́ranko àgùntàn ràkúnmí àgbò màálù ìtọ̀ wọn ìgbẹ́ wọn wọn ìṣe nàjásà mímọ́ ẹ̀rí wá wípé òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ọ rẹkọmẹ́ndì ìtọ̀ ràkúnmí. ọlẹ́lá Na kò tó bá jẹ́ pẹ́gbin ni èyí tó jẹ́ nàjẹ́sà kò ní rẹkọmẹ́ndì ẹ̀ torí pé ni ó ní ọlọ́run ò fìwòsàn àwọn ọmọ lẹ́yìn mi sínú tí ó ṣe ní ẹ tó jẹ́gbin sallallahu alayhi wa sallam sallam lẹ́yìn eléyìí a gbọ́dọ̀ gbọ́yé wípé. gbogbo ẹ̀jẹ̀ tí ìbá ti ṣe ẹ̀jẹ̀ nǹkan oṣù tàbí ti nifas kìí ṣe nàjásà ẹ̀jẹ̀ àwọ̀ọ̀dá fóbìnrin gan yìí ṣe nàjásà kí láwọ̀ọ̀dá istihada ọjọ́ márùn márùn ló máa rí nǹkan oṣù rẹ̀ but this time around kìí ṣe nǹkan oṣù ní rí ẹ̀jẹ̀ yẹn ò dùn ó dẹ̀ ṣọ́ pé kìí ṣe nǹkan oṣù ẹ̀jẹ̀ tí ìbá ti ṣẹ̀jẹ̀ nǹkan oṣù kì í ṣe nàjásà ẹ̀jẹ̀ tí ìbá ti ṣẹ̀jẹ̀ nifas kì í ṣe nàjásà ẹ̀jẹ̀ tí kàn jáde lára èèyàn torí pé egbò àìmọye àwọn sàbí òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam wọ́n lọ sójú ogun wọ́n fara pa ẹ̀jẹ̀ ọmọ túbáì òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ pé kí wọ́n fi wọn lẹ̀ rárá ọlọ́run ọba ọ̀dẹ sọ áyà kalẹ̀ wípé n ti ń jáde lára yín lẹ́jẹ̀ yìí ò nàjásà ni là kì í ṣe yẹn nìkan mushrik kan àwọn mùsùlùmí pa àwọn èèyàn rẹ̀ bíi mẹ́ta ọwọ́ à ń ṣọ́ àwọn ó ń ṣọ́ òjíṣẹ́ náà sílàsílà gangan pàápàá láti ta lọ́fà tàbọ́kọ̀ pé kó pa kóun tiẹ̀ pa arákùnrin ká mú tiẹ̀ kóun lẹ̀ ọwọ́ à nígbà yẹn aya wípé kí gbogbo àwọn èèyàn ó bìlà fójíṣẹ́ náà sílàsílà kò tí kò tí ṣẹlẹ̀ tí òjíṣẹ́ lásán àṣàlám bá débì kan tó bá fẹ́ sùn àwọn kan máa àwọn kan sùn pẹ̀lú rẹ̀ ẹnìkan ò máa ṣọ́ tó bá di ipò fẹ́ rẹ̀ ẹni tó ń ṣọ́ yẹn yóò jí ẹni tó sùn òun náà take over arákùnrin sàbẹ rọdíàlá àánú tí wọn ń ṣọ́ òjíṣẹ́ náà sàlàrọ sàlàm kẹfẹẹrí yẹn rò pé òjíṣẹ́ náà sàlàrọ sàlàm ni ọta àkọ́kọ́ ọba sàbẹ yẹn ẹ̀jẹ̀ bá yá dé ẹ̀jẹ̀ yẹn ń tí ń ya sàábé yìí ò dúró ní pẹ̀lú ohun tó ń kí wọn sàn kírun rẹ̀ lọ pọ̀tíngbà tó wá rí i pé ẹ̀jẹ̀ yìí ti pọ̀ débi pé tóun ò bá ṣọ́ra bóyá tóun ò bá kò dẹ̀ fẹ́ kí òun fi ẹ̀mí òjíṣẹ́ náà sàásìlám sínú ewu èyí tó sùn yẹn ó wá jí yẹn wípé kọ́ wá kọ́ wá gbapò ẹ̀ wá rí bẹ́jẹ̀ ṣe kúnlẹ̀ lọ́wọ́ á fi gbé ta subhanallah. ní kèfèrí yẹn rí pé a wọ́n tún ti jí lọ́ba sá lọ òjíṣẹ́ náà sàn àṣùlà ń jí ó rí sàábẹ́ pẹ̀lú bó ṣe ń ya pẹ̀lẹ́ jẹ́ kò sọ pé nàìjásà ni Allah subhanahu wa ta'ala ó dẹ̀ sọ àyà kalẹ̀ wípé nàìjásà lélẹ̀ arínú àwọn afá tí wọ́n sọ wípé ẹ̀jẹ̀ o irú ẹ̀jẹ̀ báyìí nàìjásà ẹ̀jẹ̀ tí ń jáde lára èèyàn tàbí òtútù tàbọ́yìn pé nàìjásà ni but ẹ̀rí wọn ò fẹsẹ̀ múlẹ̀ torí pé kò sí òjíṣẹ́ ńlá lọ sọ bẹ́ẹ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala kò dé sọ ayà kalẹ̀ kò sọ nínú kọlẹ̀ nínú kọlẹ̀ pé ẹ̀jẹ̀ tí ń jáde lára ọmọ ẹ̀dẹ́ ènìyàn nàjẹ́sà ni. n tí wọ́n mọ́lé lórí o ní wípé ńgbà tó jẹ́ wípé ẹ̀jẹ̀ ní jíjẹ haramu ni eléyìí náà gbọ́dọ̀ jẹ́ nàjẹ́sà ó yàtọ̀ síra wọn farqu bainahuma yani àárín ọtí èèwọ̀ ni sorry but ṣọ́ọ̀tì gangan fúnra ara rẹ̀ ṣé nàjásà ni là àdàwọ̀rọ̀ àṣekọ́lé ńlẹ̀ lọ́wọ́lẹ́mà bó ṣe jẹ́ wípé bọ́lọ́hún ọba ṣe júwe kèfèrí ní nàjásà kò túmọ̀ sí pé ẹ ara rẹ̀ tá a bá fọwọ́ kàn ó di nàjásà ṣé bí wọ́n ìgbàláyè wá pé káfẹ́ christian àti kíni àti yahud tó yẹ pé nàjásà ni ara wọn ọlọ́wọ́n bò ní sọ pé káfẹ́ wọn so eléyìí la gbọ́dọ̀ gbọ́yé dáadáa nínú àwọn àlàyé gbogbo àwọn nǹkan wọ̀nyí gẹ́gẹ́ bá a ti sọ síwájú ní tó ń jáde lára obìnrin ní títutù látara jìmá kì í ṣe nàjásà because èrú pọ̀ pẹ̀lú ọkùnrin àti obìnrin kó tó di wípé effect ìmọ̀ ní ìwà dára aṣọ rírúpọ̀ yóò ti ṣẹlẹ̀ tí ó ṣẹlẹ̀ àkọ́ possible tọ́ látara jìmá èébì èébì ọmọ ẹ̀dẹ́ ènìyàn kì í ṣe nàjẹ́sà bẹ́ẹ̀ náà dẹ̀ ni oògùn ara obìnrin tó ń ṣe nǹkan oṣù tàbí tí ó ń tó ní jẹ́nàbà lára tàbí ẹni tó jẹ kù kì í ṣe nàjásà nana Aisha radhiyallahu anha ó ní òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam wọ́n ní bá mú aṣọ kíìmù ìnáwó sí mi ń bí Aisha radhiyallahu anha ní pé mò ń ṣe nǹkan oṣù òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam yìí nǹkan oṣù rẹ̀ ò sí lọ́wọ́ rẹ̀ ní tí mo ní ọba mú ni ọba mú wa tó ń túmọ̀ sí pé kí ni ẹ̀jẹ̀ yẹn gan-an ní nàìjásà kìí ṣe ara ẹni tó ń ṣe nǹkan oṣù kìí ṣe yẹn nìkan ó ní mọ̀ máa ń làágùn èmi àti òjíṣẹ́ lọ́sàásílà á máa fara rora kìí ṣe yẹn nìkan eegun tí jàǹjẹ́ ẹran bá wà lára rẹ̀ tí mo bá jẹ kù ìgbé fòjíṣẹ́ lọ́sàásílà mo dẹ̀ wà nù nǹkan oṣù ibi tí mo ti jẹun gan lòjíṣẹ́ lọ́sàásílà náà ó ti fẹnu jẹ́ tọ́ba jẹ́ yí pé ẹni tí obìnrin kan ń ṣe nǹkan oṣù a máa ṣe wáìn wáìn rẹ̀ bí ìgbà tó jẹ́ yí pé nàjásà ni òjíṣẹ́ náà sàásìlà ò ní ṣe gbogbo eléyìí kò sí nǹkan tí mùsùlùmí lọ́kùnrin ò lè ṣe pẹ̀lú ìyàwó rẹ̀ tí ń bá ń ṣe nǹkan oṣù nǹkan kan tí ò lè ṣe òun náà ni pé kó wọlé tọ̀ wíwọlé tọ̀ nìkan náà ni ó lè jẹ́ kí ló jíṣẹ́ lásán sọ ó ní kí wọ́n bojú ara ó lè sùn lé gbogbo ń tọ́ bá fẹ́ fi jẹ̀gbádùn níbi tó kù lára rẹ̀ ó lè fi jẹ̀gbádùn. gbogbo àlàyé lẹ́yìn ni òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ló ṣe fún àwọn sàábé òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam. àwọn najasat àwọn nǹkan tó jẹ́ gbìn ìmú ẹ̀gbin kúrò lára ọ̀ràn yẹn ni ìtọ̀ ìgbẹ́ àti gbogbo ohun tó jọ mọ́ nǹkan ẹ̀gbin bíi ẹ̀jẹ̀ haid ọ̀tá báyẹn lára ìṣalápá ń tètè mú kúrò lára ọràn yẹn ọ̀nà wo láwọn àgbà mú kúrò lára ọ̀nà tí ṣèrí alákalẹ̀ èyí e tí wọ́n ní ká fomi mú kúrò omi láfi mú kúrò èyí tí fi nǹkan míì náà mú kúrò gẹ́gẹ́ bí ìtọ́nsìn tàbí òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam nínú àwọn nǹkan tá a lè lò wọn làwọn òkúta but ó ní tá a bá lòkúta o kó má dín ní mẹ́ta láti mẹ́ta lọ sókè àwọn afáàfin sọ pé àti ní tó ọmọ bẹ́ẹ̀ náà bíi kíni bíi toilet paper ọ̀yàgbẹ́ tàbí ọ̀tọ̀ oní toilet paper lọ́wọ́ o ò lómi ọwọ́ àánú débi pé kò sí ásáàrù rẹ̀ kankan mọ́ kò sí làpá rẹ̀ kankan lára rẹ̀ mọ́ ó mú kú minal istijmarat nínú ká lo bí òkúta tàbí ewé wo ni gbogbo eléyìí náà wà fún but òjíṣẹ́ lásìlá islam ní ẹ má lo eegun ẹ má dẹ̀ lo ìgbẹ́ tó ti gbẹ torí pé kí ni nínú oúnjẹ tọ́lọ́run fún àwọn ọmọ àyà yín ní àlìjẹ̀nù nìyẹn ẹgbà ṣe sọ síwájú àwọn ọmọ ya wa nínú àwọn àlìjànú àwọn eegun yìí àti ìgbẹ́ yìí tí wọ́n bá ti fọwọ́ kàn á di bí oúnjẹ tá a jẹun nípìlẹ̀ ẹran tí ń bẹ lára eegun yìí nípìlẹ̀ yọ padà wá sára rẹ̀ àwọn náà fi ráàyè jẹ ni nínú àwọn àjẹkù wa tí wọ́n tọ́lọ́run fi ṣe oúnjẹ fún wọn nìyẹn òjíṣẹ́ náà sáà ni ká má lo eegun ká má dẹ̀ lo ìgbẹ́ tó ti gbẹ́ liquid soap kò mú kúò torí kìí somi bá a ṣe lè fi liquid soap ṣàlùwàlá tó àwọn afáà kan sọ pé nebis a lè fi ṣàlùwàlá ìtìfákìlì ulama ètò fẹsẹ̀ inú ilẹ̀ jù náà àwọn afáà ní wípé nebis a lè fi ṣàlùwàlá ntí ìṣomi a lè fi ṣèmọ́tótó a lè fi mẹ́gbìn kúrò lára ntọ́ jẹ́ wípé bíbù wọn ní ìmọ́tótó rẹ̀ kákan bomi wọn ní ìmọ́tótó rẹ̀ bá ṣe ṣe náà mọ́sálẹ̀ ọmọ tí ò tí ì máa jẹun tọ́jọ́kùnrin ní tí wọ́n ní ká ṣe ni ǹdá ká bomi wọn ni ọmọ tí ò tí ì máa jẹun lọ́kùnrin ààbòmí wọn ni ṣùgbọ́n ọmọbìnrin ó tí ì bẹ̀rẹ̀ sí jẹun kò jẹun o agbọ́dọ̀ fọ́ ni ọmọkùnrin látara pé ń ro jìmá ń ro ń ro níbi ṣáwà obìnrin abẹ́ rẹ̀ wá tutù yóò fọ abẹ́ yóò fọ ìsàlẹ̀ náà ibi ẹ̀pọ̀n rẹ̀ ṣùgbọ́n aṣọ tí nàjásà màdí tọ́kàn sí wọn sọ pé kó fọ̀ ní tí wọ́n ní kó ṣe ni pé kó bu omi kó fi wọ́n bẹ́ẹ̀ obìnrin tó ń ṣe nǹkan oṣù ẹ̀jẹ̀ nǹkan oṣù wa wà níbi aṣọ rẹ̀ yóò mú nǹkan yóò fi ha ẹ̀jẹ̀ yóò fomi sí yóò fi fọ̀ yóò fọṣẹ sí àwọn ibi tó kù níbi aṣọ rẹ̀ yóò mú omi yóò bù wọn eléyìí súnà ìmú àwọn ìdọ̀tí kúrò ẹ̀gbin kúrò ntọ́ba wa jẹ mọ́ bíi ẹ̀gbin tí bàtà tàbí bọ̀sẹ̀ tẹ̀ mọ́lẹ̀ ní tá a fi mú kúrò ó ní ká fi gbolẹ̀ dáadáa kí áfàrò rẹ̀ tó fi kúrò lára tàbí zeyi obìnrin wọ́n fẹ́ kí jẹ̀lbábà aṣọ ọ̀wọ̀sókè tọ́wọ̀ aslu ni wípé kó máa wọlẹ̀ kò sí bí ó ṣe wọlẹ̀ tí lọ́nà kan tàbí kejì tí ò ní wọ ìgbín ṣùgbọ́n tó bá ti kọjá níbi tó mọ́ fahadà rìdàk ibi tó mọ́ ó mọ́ ibi ẹ̀gbin tó kó èyí ni aslu táwọn ọmọ ya wa nísìnyí torí pé al-hukmu yaduru ma'al illa adman wa wujudan ìdí tá a fi mú tá a fi ṣe òfin tá a bá ti mú ìdí yẹn kúrò yẹn náà ti mú wọn wọ socks láti fi bo ẹsẹ̀ wọn but ìwọ sọ́ọ̀sì wọn yẹn o kò túmọ̀ sí pé wọ́n dẹ̀ máa ń bọ ṣòkòtò ń gbà mí ṣòkòtò tó bá fẹ̀ dáadáa láti fi dé sàlẹ̀ kò tí ì tán o torí pé tán bá wọ sọ́ọ̀sì tó ń fa fìtínà tàbí ṣòkòtò tí ń fa fìtínà mùtàbárìjà náà láàjú ìwọ̀n sí obìnrin tí ń jáde ní jáde pẹ̀lú múra kí múra iná làá pè wọ́n ní tó ti dáa jù tí wọ́n bá bọ ṣòkòtò kí ṣòkòtò yẹn balẹ̀ dáadáa kọ́mọ̀dẹ̀jẹ́ ṣòkòtò tí ó máa fi àpèjúwe bára wọn ṣe rí hàn kó ó lè máa wọlẹ̀ ọkùnrin ni tí aṣọ rẹ̀ bá kọjá kókósẹ̀ iná ni yòókù kọ́nà ọ̀yà ọ̀yà rẹ̀ na na fahara èkúté yálà ó bọ́ sínú omi tàbọ́ bọ́ sínú epo tí ò bá kú síbẹ̀ tá a lè fáyọ n tó kó sí òun èé ṣe kìí ṣe nàjásà ọwọ́ á kú síbẹ̀ a lè fáyọ kúrò nínú omi tí ó jẹ́ pé fífàyọ tá a fàyọ tí ì bá ṣe pé a sọ fún. ẹlòmíì tí ò rí kò ní mọ̀ pé nǹkan kan jábọ́ sínú omi òun torí wípé omi yẹn kò change ní color kò change ní taste kò dẹ̀ change ní tọ́wọ́ rẹ̀ kí ni hukumu omi yẹn tahir mutahir omi mímọ́ ni a lè fi mọ́ nǹkan òfin yẹn náà ló de ti po ó kú sínú epo tàbí sínú òróró àfàyọ kò sí nǹkan kan tá a lè rí ń bẹ̀ wípé àrùkù rẹ̀ ni epo yẹn ọmọ a lè jẹ òróró yẹn náà mọ ṣùgbọ́n kú sí jàǹjà òórùn rẹ̀ ti dàpọ̀ mépo epo yẹn ò a lè lò torí eléyìí ni ọ̀gọ̀rọ̀ àwọn afáàfin sọ pé. pípọ̀ omi omi tó kéré torí pé nàìjásà kò tẹ́lẹ̀ àwa yí omi pípọ̀ lù débi wípé a lè rí àmì nàìjásà yẹn lára rẹ̀ mọ́ omi ẹ ti di mímọ́ eléyìí ni èyí tó fẹsẹ̀ rinlẹ̀ jù nínú ọ̀rọ̀ àwọn àfa àwa fẹ́ lọ ṣègbọ̀nsẹ̀ a fẹ́ lọ tọ̀ kí ni òfin tó de mùsùlùmí awwal shay at-taba'ud mùsùlùmí fẹ́ yàgbẹ́ ó fẹ́ tọ̀ kó rìn jìnnà kó ṣe istitar kó wá bí tọ́ pamọ́ láti ṣe kí ni láti yàgbẹ́ eléyìí pàtàkì òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam rìn sí ibi tó jìn díẹ̀ tàbí ibi tó pamọ́ ni kó tó lọ gbọ̀nsẹ̀. èkejì a gbọ́dọ̀ ṣọ́ra fún ìtọ̀ tàbí gbẹ́ lójú ọ̀nà táwọn èèyàn ń gbà tàbí pòòjì tí wọ́n ń fara pamọ́ sí ẹ̀kọ́ gbọ̀nsẹ̀ lélẹ̀ tàkọ́kọ́ kárẹ́ jìnnà èkejì kó má jẹ́ ibòji yálà abẹ́gi tàbọ́ náà tàbí táwọn èèyàn ń fi ara pamọ́ sí. òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ yìí pé takú ẹlẹ́ẹ̀lẹ́yìn ẹ ṣọ́ra fún àwọn ibi méjì tí máa sábà fa káwọn èèyàn máa gbéyàn ṣépè kọlu wọ́n máa lẹ ẹ̀lẹ́ kí ni àwọn ibi méjì yẹn wọ́n béèrè lọ́wọ́ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ya Rasulullah òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ pé alladhi yataqalla fi tariqi nnas ẹni tí ń yàgbẹ́ sójú ọ̀nà táwọn èèyàn ń gbà kọjá aw fi zillihi tàbí ibi tí wọ́n ń fara tí wọ́n ń sinmi sí mùsùlùmí kò gbọ́dọ̀ yàgbẹ́ sí ibi táwọn èèyàn ń sinmi sí tàbí ojú ọ̀nà mùsùlùmí kò gbọ́dọ̀ tọ̀ sí omi tó dágún omi tó yẹ àwọn èèyàn lè lò kò ṣàn máwò rákìd ọwọ́ àtọ̀sí tọ́ba di pé àwọn èèyàn ń tọ̀ sí omi yẹn ò ní wúlò mọ́ torí pé ìtàn ẹ̀ tó bá pọ̀ kí ni ó ṣe yóò di yóò sọ omi ẹ̀ di nàjẹ́sà i waste omi omi tó bá dágún àìtọ̀ síbẹ̀ òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ́lám ẹ̀rí wá yí pé sọ pé náà àyùbá ẹ̀lẹ́fìn máa hìrọ̀ àkìn omi tó dágún ká má tọ̀ síbẹ̀ but all are permissible ìbéèrè tí wá lórí rẹ̀ ń gbà kan rí ká tọ̀ sínú pọ́tì ká gbé pamọ́ tí ozuru bá wà fún tó bá jẹ́ pé ibi tí yẹn ti fẹ́ lọ tọ̀ ó lè mú ewu wá lóru tàbí ọjẹ́ ń tí ara ìyá wà fún torí pé ńgbà tó rẹ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ọmọ ń tọ̀ sínú tastikari rìpọ́tì tí wọ́n gbé sí abẹ́ abẹ́ ibùsùn tàbí bìkan nínú ilé tọ́pẹ́ ń bọ̀ bá dàrọ̀ ni wọ́n lọ dànù. wọn ò tí mùsùlùmí bá fẹ́ lọ gbọ̀nsẹ̀ tàbọ̀ fẹ́ lọ tọ̀ ní ìta gbangba ní tọ́pẹ́ orin jìnnà sínú igbó kó tó di pé ó bọ́ṣọ lára nísàlẹ̀ rẹ̀ lábẹ́ kó jẹ́ kóhun súnmọ́lẹ̀ náà kó tó bọ̀ torí pé kí ni òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam fẹ́ kí wọ́n ní ká ṣọ́ra àti máa ṣe kashful awrat ìmá túra wa sí hòhò fi hòhò wa síta ìmá fa àkóbá káwọn àlìjànú máa fìyàn ṣeré nítorí bẹ́ẹ̀ afẹ́ tọ̀ ni afẹ́ yàgbẹ́ ni yàtọ̀ sí pé kárìn jìnnà sí gbangba ibi tí àwòrán àwa ò ti máa hàn síta tá a bá ti fẹ́ súnmọ́lẹ̀ oníkásẹ̀ tó fa ìhòòhò wá síta torí lè kashful awra òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam kó tó di wípé tó bá fẹ́ yàgbẹ́ nínú igbó tó bá rìn jìnnà tán kó tó di kó bóra ọmọ súnmọ́lẹ̀ ẹ̀lẹ̀ dáadáa tí mùsùlùmí bá fẹ́ wọ ilé ìgbọ̀nsẹ̀ wọ́n fẹ́ kó má ṣe àìṣe zikr bismillah allahumma inni a'udhu bika minal khubuthi wal khaba'ith pẹ̀lú ó kọba adẹ́dà Allah subhanahu wa ta'ala wọ́lọ́wọ́n ọba mọ́sádíọ́ kúrò nínú aburú àwọn àlìjànú àti akọ àti abo wọn eléyìí pàtàkì gan nínú ọ̀kan nínú àwọn ọmọ àyà ó mú omi gbóná ó dà sí inú ihò òjíṣẹ́ náà sọ̀rọ̀ islam kọ ilé torí pé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn inú ihò ibùgbé ni fún àwọn àlìjẹ̀nu. látara omi gbóná tó dà sí i ọ̀kan nínú àwọn ọmọ àlìjẹ̀nú yẹn ó ti ṣe ń ṣùtà àlìjẹ̀nú yẹn wà ń lè ka ó ń ṣọ tó bá fẹ́ wọ tọ́lẹ̀tì ó ń ṣọ tó bá fẹ́ ṣe ó ń ṣọ arábìnrin wa ṣe àṣìṣe níjọ́ kan kí ni àṣìṣe tó ṣe ó wọlé gbọ̀nsẹ̀ kò rántí ṣe zikir. simple gbọ́nà òun yìí náà ni bisimilá aláwọ̀mọ̀ ní àwùjọbíkà minal khubuthi wal khaba'ith ọ gbàgbé kó tó ṣe bó ṣe wọnú tọ́lẹ̀tì báyìí àlìyànnú àtàkẹ́ ọ jáde ni pẹ̀lú mọ́sù ó ń wí wánrawànra alhamdulillah àwọn òbí rẹ̀ wọ́n gbọ́ yé gbàtí wọ́n fi ṣe rọ̀kíyàtì yẹn tọ́wọ́ bá àlìjànnú ní fi mí lẹ̀ arábìnrin mùsùlùmí lèmi náà ó ṣe mí ní ọmọ mi ní ṣùtá ni èmi náà ti fẹ́ ràn lóró mo ń tí ń lé kánísìn láti ránró lára rẹ̀ ó ti tọ́sẹ̀ kan ibi tọ́lọ̀ ti wá bá mú ní àárọ̀ yìí ó fẹ́ wọnú lé gbọ̀nsẹ̀ tí ṣe bísímìlá Allahumma inni a'udhu bika minal khubuthi wal khaba'ith mo wá rí i pé ọwọ́ bà ọ́ lèmi náà fi ṣe lọ́ṣẹ́ tèmi òbí ọmọ yìí ní a ah, ẹ̀rú bá ohun ọ̀gbọ́rí ẹni tí ń sọ̀rọ̀ yóò mọ̀ pé kìí sọmọ òun ní ń sọ̀rọ̀ ṣùgbọ́n ahọ́n rẹ̀ ní ń lò wọ́n máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kí ni ká ṣe sí mu ọ́ pàrọwà fún ni èyàn fi oró ránró pa túnṣe díkìrì rókìá rẹ̀ dáadáa wá sọ fún pé àìfi oró ránró kọ́ bẹ́ẹ̀ kó ṣe wá sí fún ntọ́lọ́wọ́n bá fi ṣe sábàbí nù tọ́lọ́ ọmọ ìfi tó fi kú nínú. No lónìí mọ́sù ìbéèrè wa nínú ọ̀rọ̀ àwọn ọmọ yàrá kan wípé ṣé a lè lo àlìjànnú pé arákùnrin kan lòun máa ń lo àlìjànnú láti fi ran àwọn tí àlìjànnú bá kó sí lára òun máa ń lò wọ́n láti fi ràn wọ́n lọ́wọ́. راجع القول عند العلماء أن الاستغراق في أمور غيبية لا يجوز Katara ọ̀rọ̀ àwọn àlìjẹ̀nú ṣàlìjẹ̀nú ntọ́pamọ́ ni géèbù ni káwa máa tara bọ àwọn nǹkan tó pamọ́ báyìí bí ìgbà tó wáyá di pé a fẹ́ di specialist nínú irú nǹkan báyìí àwọn afáàní kì í ṣe ń tó yanjú but alábitọ́mọ kan tá a lè fi bàbá wa samahatu sheikh abdulaziz bumbaz tá a lè fi wọ́n ṣẹ̀rí lórí rẹ̀ ó ní wípé arábìnrin kan wà ó ní masu ó máa ń ṣe wọ́nranwọ̀nran bí ìgbà tó jẹ́ wípé ó rìn mọ́ àwọn búzí ẹ̀sìn àwọn ará India gba tí wọ́n ṣe rókìá fún wọ́n rí i pé àlìjẹ̀nu tó kó sí lára láti India ló ti wá sí Saudi torí wọ́n wọ́n wọ́n máa torí pátẹ́gùn ni wọ́n bá rìn ìrìn wọ́n máa ń yágan sheikh abdulaziz mbaz himola ramitawasa wọ́n wá pàkíyèsí rẹ̀ sí pé n tí wọ́n kọ́kọ́ ṣe ni pé wọ́n pè sínú islam ó di mùsùlùmí n tí ó fa sábàbí tí ó fi rárá ọmọbìnrin kó sínà ni wípé arábìnrin kẹrẹ látara pé kò máa ṣe àwọn ojúṣe rẹ̀ nínú ẹ̀sìn àwọn sunan òjíṣẹ́ náà sára ní bá fẹ́ ṣe báyìí ẹjẹ́ àṣẹ báyìí tá a ṣe báyìí ṣe àṣẹ báyìí ààbò ni fún mùsùlùmí ẹni tí ọba tó gbé jùlẹ̀ ó fẹ́ expose ara rẹ̀ sí danger ni. sheikina sheik abdulaziz bin baz rahimahullah mutawasiya wọ́n pé alijanu buzi wọ́n pè sínú islam awel sheik ọgbà islam wọ́n wá sọ fún ashahid inshallah ọ̀ṣọ́ wọ́n wá ńgbà tó gba islam tán wọ́n wá gbà níyànjú pé gbogbo àwọn yòókù wọ́n wá fi wáàsí fún yí pé zulumu ni àbòsí ni kéèyàn kó sínú ara lára kó wá máa fara ní ọgbọ́n yẹn yé wọ́n wá ní kó wá lọ sínú agbo àwọn èèyàn rẹ̀ àwọn jàmá rẹ̀ tí wọ́n máa ń ṣerú nǹkan àti máa ń kó sínú ara lára yìí kí ó lè ṣe wáàsí fún wọn kó lọ pè wọ́n sẹ́sìn kódẹ̀ jẹ́ oyé wọn pé zulumu ni kò sí inú ara lára pé ìgbà tó bá ti mọ̀ pé zulumu ni tó ń dẹ̀ ti gbà Islam àti tún wá máa da arábìnrin láàmú kò ní sí mbẹ̀ mọ́. òdiwọ̀n eléyìí láti pe àlìjẹ̀nu sí àkíyèsí láti ran wípé kọ́lọ̀ pa àwọn yòókù rẹ̀ sójú ẹ̀sìn eléyìí kò sí tó burú mbẹ̀ ṣùgbọ́n kí wọ́n sọ pé òun láwọn àlìjẹ̀nu tóun ránṣẹ́ tóun ṣe kínní àárín nínú àwọn àfáàrí kan tí wọ́n kọjá tí wọ́n sì rú ilé eléyìí pàtàkì eléyìí ni ìdáhùn wa fún ọmọ àyà wa tí ó béèrè wípé ọ̀kan nínú àwọn ọmọ àyà ní òun ń lo àwọn àlìjànú láti fi ran àwọn èèyàn lọ́wọ́ torí wípé kí ni ọ̀rọ̀ àlìjànú ọ̀rọ̀ tí ó pamọ́ ni tí ojú ò lè rí gbogbo àwọn nǹkan tó pamọ́ báyìí kẹ́yìn òun rìn sí kìí ṣe ti islam encourage. adamu istiqbal al-qibla Taba fẹ́ gbọ̀nsẹ̀ tàbá bá fẹ́ tọ̀ wọn ò fẹ́ kí akọjú sí kíbla wọn ò dẹ̀ fẹ́ kí akọyìn sí kí apá ọ̀tún wa kó fèsì kíbla yálà àwa ń ta o tàbá wà nínú ilé eléyìí ni tó fẹsẹ̀ rinlẹ̀ jù nínú ọ̀rọ̀ àwọn afa kì í ṣe lẹ́yìn nìkan a gbọ́dọ̀ fi ọwọ́ ọ̀tún a gbọ́dọ̀ fi mára ká fọwọ́ ọ̀tún ká fi tábà gbẹ́ tàbí ká fi tábà tọ̀ kì ṣe súnà òjíṣẹ́ Muhammad sallallahu alaihi wa sallam ìṣọ́ra ká má jẹ́ kí ìtọ̀ kó fọ́n sí wa lára ọ̀ranyàn ni fún mùsùlùmí tó bá ń tọ̀ kọ́ ṣọ́ra rẹ̀ dáadáa mùsùlùmí ẹ̀ jẹ́ kí ìtọ̀ bá òun lẹ̀ kó tó tọ̀ tó bá ti gbójú pọ̀ ń gbúrò tètè lọ yanjú ara rẹ̀ bó bá jẹ́ gbẹ náà ni tó bá ti di pé ń tí ń fúláṣì rẹ̀ tètè wábì kan láti lọ yanjú ara rẹ̀ ọwọ́ àbá òun lẹ̀ débi wípé ọmọ tó ń ṣe mọ́ gbogbo ọba fẹ́ẹ́ rí ni kó ṣe mùsùlùmí ṣe kò sí nínú tẹ́ pé mùsùlùmí máa ń ṣe pé gbogbo bí mo bá ṣe rí ni kí n ṣe tọ́ ọ bá ní kọ́ọ̀tọ̀ gbogbo wọn wá ṣe rí yọ́bọ̀ ọ lásọ jẹ́ irun rẹ ò ní gbà tírun rẹ ò bá ní gbà ọ̀ ń fàlè jánà rẹ pàǹtètè torí wípé kí ni tírun ọba ti gbà gbogbo nǹkan mi tọ́ bá mú ọgbọ̀n gbàjọ́ ìbíndì àríkíámà kò ní gbà kọ́lọ́n wáyà wáyà na kì í ṣe eléyìí nìkan alistinja abilima tá a bá fọ abẹ́ tàbí iwájú ń tọ́ dáa jù ó ní omi torí pé òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam ń tí máa sábà lò jù ní eléyìí ìṣẹ̀lẹ̀ yìí nìkan tá a bá wá jẹ́ wípé òkúta la fẹ́ lò tàbí toilet roll nínú tá a máa fi nu ara yìí kọ́ má kéré sí ẹ̀ẹ̀mẹ́ta látòrí ẹ̀ẹ̀mẹ́ta lọ sókè ní ẹ̀ẹ̀mẹ́ta. Yeah, ẹ̀ẹ̀márùn-ún ẹ̀ẹ̀méje tí ó fi jẹ́ pé àfàr àpẹẹrẹ àwọn ẹ̀gbìn kò ní sí lára mọ́ gẹ́gẹ́ bá a ṣe sọ síwájú ká má lo ìgbẹ́ tó ti gan ká dẹ̀ má lo egungun torí àti ṣàlàyé lórí eléyìí àìdáhùn sálámà tá a bá wà lórí ìgbọ̀nsẹ̀ tàbí tá a bá ń tọ̀ lọ́wọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ jíṣẹ́ lásìlá aláṣálẹ́mù ẹrú ọlọ́run ọba kan sálámà sójíṣẹ́ náà sílá àlọ́ sálámà nígbà tí ó ń tọ̀ lọ́wọ́ òjíṣẹ́ náà sọ̀rọ̀ sálámà ọ̀dà lóhùn òjíṣẹ́ náà sílá àlọ́ sálámà tó wá sọ pàápàá jùlọ wípé idha ra'aytani fi mithli hadhihi al-hala fala tusallim alayya tọ́ ọ bá rí mi nínú condition tí mo wà yìí má sálámà sí mi tó tọ́ bá sálámà sí mi èyí ni dáhùn tí a bá wá fẹ́ jáde nínú ilé òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam tó bá ti fẹ́ jáde nínú ilé ìgbọ̀nsẹ̀ yìí máa sọ gbólóhùn kan ghufranaka eléyìí pàtàkì fún mùsùlùmí kì í ṣe léyìí nìkan tá a bá wá tá a bá tán tá a bá núra tán ká fọwọ́ gbolẹ̀ ká ṣẹ́ni sí àwọn afáàkàn ní tá a bá lọ sọ̀bùn disinfectant wọ́n wà lóríṣiríṣi detol ṣe aizal ṣe àwọn oríṣiríṣi disinfectant wà ká fi fọ ọwọ́ lẹ́yìn ìgbà tá a mára tán tá a bá ní gbogbo eléyìí ká fọwọ́ gbolẹ̀ tá a bá ní disinfectant ká lò ó Islam fọwọ́ sí lára àwọn nǹkan mọ́tótó tí Islam mú wa nítorí pé ẹ̀sìn wa yìí gan-an lórí ìmọ́tótó ìmú ẹ̀gbin kúrò lára ni. ẹ̀gbin mánàwì ti ṣírìkù ẹ̀gbin fèsì tabarapá ẹ̀gbin wípé kí dọ̀tí ẹ̀gbin kankan má sí lára wa ní gbogbo ìgbà torí ẹrú ọlọ́run ọba tá a jẹ́ gbogbo ìgbà la máa ń ní ọ̀rọ̀ àti ìsúnmọ́ pẹ̀lú ọ̀tá ni ọba adẹ́rẹ́ Allah subhanahu títọ̀ lóòrò ọ̀rọ̀ wá táwọn afáà fomi jóomi tóró ọ̀rọ̀ lórí títọ̀rọ̀ rò yàrá Aisha radiyallahu anha ó ní ẹnikẹ́ni man hadathakum anna nabiyya sallallahu alayhi wa sallam kana yabula qa'iman fala tusaddiquhu ẹnikẹ́ni tó bá sọ fún yín wípé òjíṣẹ́ lásán àsìlám tọ̀ lóòrò ẹ má gbàgbọ́ màkánà yabul illa qa'idan kì í tọ̀ yìí máa bẹ̀rẹ̀ mọ́lẹ̀ ẹ̀tọ́ ni ṣùgbọ́n àwọn tí wọ́n rí nínú àwọn sàbí òjíṣẹ́ náà sàásìlà níta wọ́n ní a rí òjíṣẹ́ náà sàásìlà ó fẹ́ tọ̀ níbi báyìí àwa la bo ibi tó ti fẹ́ tọ̀ láti ṣúgàbò kó fi ní istitar kó fi ní recluse bí ibi tó farapamọ́ tí ó ti tọ̀ ó tọ̀ lóòrò ni ó láṣepà méjèèjì pọ̀ nana Aisha radiyallahu anha nítorí ló sọ pé ńgbà tó bá wà nù lé o tí ò sí nídìí fún láti sọ pé òun dúró tọ̀ ìmọ̀ ìmọ̀ bẹ̀rẹ̀ ni àwọn tí wọ́n rí níta kéèyàn tọ̀ lóòrò ńgbà míì níta òun ló para mọ́jú kéèyàn bẹ̀rẹ̀ mọ́lẹ̀ lọ kọ́mọ́bìdí pé ìtọ̀ máa fọ́nká síyàn lára èyí tó bá rọrùn jù nínú méjèèjì tí ò ní fa kí ìtọ̀ fọ́n síyàn lára ìníkéyàn ṣe ó lè wà níta kọjá yí pé ibi tó wà yìí kọ́ bẹ̀rẹ̀ mọ́lẹ̀ òun ló máa òun ló máa ṣọ́ kí ẹ̀gbin má ta sí ẹ lára kọ́ bẹ̀rẹ̀ mọ́lẹ̀ tó bá yẹ pé kó o nàró kó o tọ̀ kó o súnmọ́ ibi tó ti fẹ́ tọ̀ ló pàtàkì ni ó ṣọ́ kí ẹ̀gbin má fọ́n sí ẹ lára kó o nàró tọ̀ ọlọ́run àdàm náà. ṣàlá alkiri àwọn eléyìí ni nǹkan bíi mẹ́ẹ̀ẹ́dógún tá a ti sọ ọ yìí ó ní àwọn adab àwọn àṣẹ́sí mùsùlùmí tá a bá fẹ́ gbọ̀nsẹ̀ torí pé ìgbọ̀nsẹ̀ àtìtọ́jẹ́ nàjásà a gbọ́dọ̀ kóra ró kó má bàa di wípé tí ó fọ́n sí wa láṣọ tí ó wàá bá a. ẹ̀sìn wa jẹ́ eléyìí pàtàkì mùsùlùmí gbọ́dọ̀ ṣọ́ bó ṣe ń yàgbẹ́ bó ṣe ń tọ̀ bó ṣe ń múnà jásà kúò lára n tá à ń fi mú kúrò ghaliban omi ni omi wo ni ó mọ́ tó lè mọ nǹkan a gbọ́dọ̀ gbọ́ ilé yìí dáadáa bó o lá ṣe mú àwọn nàjásà ti kú lára ọ̀ràn yẹn ni pé ká mọ̀ wọ́n torí mímọ̀ eléyìí òun ni ó fún wa ní. ìwà ní ipò mọ́tótó tá a gbọ́dọ̀ wà nú ẹ̀ kó tó di pé akírun gẹ́gẹ́ bá a ṣe síwájú òjíṣẹ́ náà muhammad sallallahu alayhi wa sallam ó ní asọ́láàtú thalathatu athlaf irun o apin sí mẹ́ta dọ́gbandọ́gba ni fọtuhóró sólòsò ìmọ́tótó ìdá kan nínú mẹ́ta yìí ìmọ́tótó ọkàn kúrò nínú shirkiyat jẹ́ kí tawhid rinlẹ̀ ń bẹ̀ ìmọ́tótó ara ká tó mọ ilé agbọ́dọ̀ mọ̀ tí ń jẹ́ najasat kílẹ̀ gbin ká tá a bá wá mẹ̀gbin tán kí là fi mú wọn kúrò àwọn omi ọ̀nà wo ni wọ́n pín sí ẹgbẹ́ bá ṣàlàyé èyí tó mọ́ tó lè mọ nǹkan èyí tó mọ́ tí ò lè mọ nǹkan etí ò mọ́ torí pé nàìjásà kò sí kí ni àwọn nàìjásà tì a ṣe gbogbo àwọn àlàyé eléyìí tí mùsùlùmí bá ṣẹ̀ ntí máa wá fún ẹ̀dá ní gbogbo ìgbà ni yorùbá ní ẹnì ààrẹ nìkan tó dáa débi wípé kì í yàgbẹ́ dáa kọ́ mọ̀ sùn àbí kọ́ má tọ̀ kọ̀ pọ́síbù mùsùlùmí kan anyhow mùsùlùmí èlò ọlé ìgbọ̀nsẹ̀ anyhow ìtẹ̀lé ojú ọ̀nà wa nìkan òun ni ó kó ayé yọ kúrò nínú òkùnkùn ìmúkun mẹ́kọ tọ́gọ̀rọ̀ ayé kó sí a ti sọ àlàyé kan níbi ní UK ọ̀kan nínú àwọn ọmọ ya wa ó ṣẹlẹ̀ ní US náà gbogbo ìgbà tó bá ti wọ toilet yóò tó bá ti wọ toilet yàtọ̀ só mú toilet roll lọ yóò ṣe istinja yóò lómi ẹni tí ì ṣe mùsùlùmí tó wà ní ọ́fíìsì pẹ̀lú ó ní ah, gbogbo ìgbà òun máa rí bólẹ̀lù ìtútù ọwọ́ nínú tó ti lọ tọ́lẹ̀ oníbẹ̀ẹ́ni òun máa ń lomi oníṣẹ́ lẹ́sẹ̀sì ni torí pé ṣé bó ti lo toilet roll ó ní yes torí nínú ẹ̀sìn wa omi ló lè mọ nǹkan jù kò bá fà ó dẹ̀ wọ tọ́lẹ̀tì nígbà tó náà fẹ́ wọ tọ́lẹ̀tì ó dẹ̀ lo omi ìgbà tó jáde ó pe kẹ́lìmà kí ni ìdí tó fi pe kẹ́lìmà ó lóun ò mọ báyìí rí kóun náà máa fi ìlàrọ̀ ń pò mọ́ pọ́ńtọ̀ lójíṣẹ́ lọ́sàn islam wá fún wa tí a máa sọ pé civilized ẹni tó jẹ́ mùsùlùmí ló wà civilized torí pé kí ọmọ ibi tí ipò tọ́lọ̀ ń gbé gbogbo nǹkan sí. Si ó dẹ̀ fi síbẹ̀ ẹni tá à ń pè ní káfíìr òun lẹni tó yẹ pé awẹ́lẹ̀ la ya'rifu haqiqata Allah subhanahu wa ta'ala kò tiẹ̀ mọ òkodoro ọba tí ń sìn gan kadi yakuna hajara ilahu kadi yattakhidhi hajara ilahu ó lè mú òkúta ní ọlọ́run ọba tí ń sìn sọ́yìn wọn lọ́nà ó lè mú gi ó lè mú rin àwọn onísàgbò tí wọ́n láwọn ń bọ kínní àwọn oríṣiríṣi wọn tí wọ́n láwọn ń bọ bàtálá àwọn àwọn tí wọ́n láwọn ń dífá àwọn aláṣìṣe tí wọ́n láwọn ń ta aláṣìṣe tí wọ́n láwọn ń ṣèṣẹ̀ṣe ìṣẹ̀ṣe ẹ̀dá oníkínní atawhid atawhid ìṣẹ̀ṣe ẹ̀dá oní tawhid gbogbo ń tọ́ bá ti yapa sí àṣìṣe ni. gbogbo òjọsìn tí ọba wá tí ọba dá lórí ìmọ́tótó ìzálẹ́tì najasat wàlúùdú wàsọ̀làwàt gbogbo òjọsìn àkàdí wàbàtẹ́ ló fi jẹ́ pé ẹ̀ ní rí ànẹ́bì kan tọ́nà wọn ránṣẹ́ àfi pé kó sọ pé kó kémù gbàtí Allah subhanahu wa ta'ala ti ń sọ nínú Qur'an Karim واذكر في الكتاب إدريس واذكر في الكتاب إسماعيل واذكر واذكر واذكر kí ló dé tí Allah subhanahu wa ta'ala tó ń fi sọ pé ẹ ṣe rántí ẹ ṣe rántí ẹ ṣe rántí àwọn eléyìí ọwọ́ afẹ́ fi yé wa ìdí tóun fi ń sọ wípé ẹ má gbàgbé àti má ṣèrántí wọn ò torí tí wọ́n ń ṣe ó ní fa khalafa min ba'dihim khalfun ada'u salata wattaba'u shahawat kí ló ń fasayalqawna ghayya lẹ́yìn ìgbà táwọn ẹni eré tá à ń sọ pé kẹ́ ẹ máa ṣèrántí wọn yìí tí wọ́n lọ tán khalafa min ba'dihim khalfun khalfun àwọn pàrùpàrù wọ́n wá rọ́pò wọn kí náà fi pè wọ́n ní pàrùpàrù wọn iṣẹ́ èèyàn rẹ̀ bíi tàwọn tá à ń ti sọ pé kẹ́ ẹ máa ṣèrántí wọn yìí mọ́ àdọ́kọ̀ sọ́láàtà wọ́n gbẹ̀rùn jù sílẹ̀ wọn ò kí i bí wọ́n bá ń kí gan wọn ò kí bó ṣe yẹ tàbí kí wọ́n má kí sàṣkò wọ́tẹ́bẹ̀rù shahad wọ́n ń tẹ̀lé fẹ́nu látara báyìí á ṣe lé wọn ayé wọn lápárùtù tí ó fi jẹ́ pé wọn ò ní gúnlẹ̀ síbi kankan lọ́rùn àfi gàyà subhanallah ló fi jẹ́ pé mùsùlùmí gbọ́dọ̀ ṣọ́ra fún gbogbo tí ń ṣe a gbọ́dọ̀ síta tásìkò òun bá tó gbogbo ibi tó o bá wà ṣàlọ́ alákòópe mu ibikíbi tá a bá rí láàyè ó ní ju'ilatli ardu tọ̀hó masaji gbogbo ilẹ̀ lọ́lọ́run ọba ṣe fún mi ní mímọ́ àti ibi tí ń ti kírun káwọn tí wọ́n bá fẹ́ sùn gbàgbéra kí wọ́n lè máa rántí jazallahu khair ahad min ikhwanina ọ̀kan náà ọmọ ya kọ́lọ́wọ́n bá kọ́ bá sánlẹ̀ sàn rè a nínú plane ọgọ́rọ́ àti ẹ̀ ń sùn àti ẹ̀ mọ́kínní ọdọ̀ ọm bá pálọ̀tù pò kankan àṣẹ tí ń bèèrè ní wípé báwo ni ibo láwà yìí pilot ni ibi báyìí láwà àsìkò lásìkò oorun bí báyìí ó ní báyìí bó ṣe mọ̀ pásìkò oorun tó báyìí bó ṣe pẹ̀rún nínú plane ọ̀gọ̀rọ̀ wa fẹ́ kí ní jòkó nínú àwọn pilot yẹn lọ́sọ̀ pé rárá a lè fún yín níbi tẹ́ẹ̀tì kí ẹ mọ̀ gbọ́wọ́ lọ́wọ́ ara yín àyè wà níwájú. ara wà àìgbé àmánà ọlọ́run ọba ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala àìgbé pamọ́ àmánà rẹ̀ òun lẹ̀sìn rẹ̀ la takhunu amanatakum àgbọ̀rọ̀ gbé jùlẹ̀ agbọ́dọ̀ mọ̀ òfin tó de gbogbo nǹkan agbọ́dọ̀ fi rinlẹ̀ agbọ́dọ̀ pèpè sí tá a bá rà wọn tí wọ́n yapa sí agbọ́dọ̀ jẹ́ pé kí wọ́n mọ̀ pé ẹni ìṣìnà ni wọ́n gbogbo kọ tí wọ́n àbá àpèrà wọn. Allah subhanahu wa ta'ala tó fi ìsìláàmù kẹwa kìí ṣe mímọ̀ sí wa kó jẹ́ àríṣe ní ṣíṣe tí ó fi gbà lẹ́sìn lọ́wọ́ wa tí ò ní dálúwa láàgbàgbà ọjọ́ gbẹ̀ndà kíámà gbogbo dáadáa tọ́lọ́n ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala bá bá ṣe fún wa kọ́ má jẹ́ kí ti àgbọ́yé ẹ̀sìn wọ́n mẹ́hẹ̀ ń bẹ̀ kọ́ jẹ́ tó ọmọ lọ síwájú ni gbogbo táyé bá ṣe dojúrú tó kọ́lọ́ má jẹ́ tiwọ́ dojúrú ń bẹ̀ kọ́ jẹ́ kí tiwọ́ dá ń bẹ̀ kọ́mọ̀ torí pé láyé ọ̀dà kọ́mọ̀ bọ̀rùn wájẹ́ jẹ́ kọ́mọ̀ torí pọ̀rùn wádà kọ́mọ̀ bàlẹ́ wájẹ́ jẹ́ dáadáa táyé àti ti gbangba ajọ́ gbẹ̀ndẹ̀ alkiyama kọ́mọ̀ bá mọ́sá fi ṣe àṣekò ń gé oríire rẹ̀ subhana kalamu bihamdik ishada la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik allahumma salli ala muhammadin wa ala ali baiti wa ala azwaji wa zuriyati kama sallaita ala ali ibrahim fil alamin innaka hamidun majid wa barik ala muhammadin wa ala ali baiti wa ala azwaji wa zuriyati كما باركت على آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته One, two, three, four, five, six, six, seven, eight, eight, nine, blue, nine, ten, oro, but before number one wọ́n ní lára àwọn ọmọ ìyá wa lóbìnrin wọ́n fìbéèrè ránṣẹ́ náà àwọn náà ni wọ́n ní pé ṣé obìnrin tó ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ṣó lè gbé Quran dání láti fi kà àbí ṣó lè gbé either to move it àbí láti gbùn fún yàn or something like that or ṣóun kan tiẹ̀ lè kà á fúnra rẹ̀. هذا هو راجع القول عند العلماء الصحيح القول عند العلماء هذا هو wípé kò sí ẹ̀rí tá a lè mú wá tó sọ wípé obìnrin tó ń ṣe nǹkan oṣù kò lè gbé Quran but jùmùhúrù àwọn àfà wọ́n ní kó má gbé Quran but ó lè kà ó lè kà al-Quran láì gbé Quran dání ṣùgbọ́n arínú àwọn afá tí wọ́n sọ pé yàní as-sahihul qawl èyí tó fẹsẹ̀ múlẹ̀ nínú ọ̀rọ̀ ó ní wípé kò sẹ́ẹ̀rí tó fẹsẹ̀ rinlẹ̀ pé obìnrin tí ń ṣe nǹkan oṣù kò lè gbé Qur'an kà tí wọ́n sọ. ìbéèrè ni wípé ṣé wọ́n lè wọ masajid. n tí wọ́n ó ṣe tí wọ́n bá wọ masajid ò ní wípé kí wọ́n dira kí ẹ̀jẹ̀ nǹkan oṣù wọn kó má stay ní masjid or masajid lópin ìgbà tí wọ́n bá ti lè ṣe léyìí kò sí ní tó kọ̀ fún wọn yìí pé wọn ò lè wọ masajid ọláwà rẹ̀. asalaamualeykum. wa aleykum ìgbà tí ẹ̀ ń ṣàlàyé lẹ́ẹ̀kan ẹni tí ẹ bá ń ṣe nǹkan ẹ̀gbin lọ́wọ́ bẹ́ẹ̀ pé kò gbọ́dọ̀ sálámà kò gbọ́dọ̀ dáhùn sálámà kò gbọ́dọ̀ fúnyà torí díkìrì ní sálámà ìrántí ọba dẹ́dà ni. ṣé ìgbàláyè wà fẹ́yàn bóyá kò tẹ̀ ṣe nǹkan ẹ̀gbin bọ̀ wà nílé ẹ̀gbin ṣé kò ṣe nǹkan ẹ̀gbin ṣé ó lè sálámà tàbí ó lè dáhùn sálámà tàbí ó lè sọ̀rọ̀. bẹ́ẹ̀ni إن لم أكن في مثل هذه الحالة فإذا سلمت علي أنا هرد tọ́ ọ bá rí mi nínú condition tí mo wà yìí má sàlámà sí mi o kí ló ti ṣeun òjíṣẹ́ láti ẹ̀ ti kọ́kọ́ sọ̀rọ̀ náà tọ́rọ̀ sísọ ọ̀bá wà permissible ni òjíṣẹ́ láti àsìlámù kò ní í sọ yóò jẹ́ kó wọ́n parí tó ń ṣe ná ọ̀rọ̀ sísọ wà permissible other way ahead. àtàníyà ó ní tọ́ ọ bá rí mi nínú condition tí mo wà yìí tó túmọ̀ sí pé tí ìbá ṣe condition yẹn ló wà a lè sọ̀rọ̀ a dẹ̀ lè dáhùn a dẹ̀ lè fún yàn wọlé àná. àwọn méjì kan ń ṣe fanfa lórí tayamam ẹnìkan sọ pé ẹyẹ kan pé ló wà pé tí ẹ bá ti fọ láti orí ọwọ́ dé ọrùn ọwọ́. ṣé ẹ máa ń fọ. no kéèyàn kéèyàn wáìpù. ok now ok ẹnì kejì sọ pé. ìṣàlá ọ̀rọ̀ tẹ́mọ̀m láṣẹ wípé tí a bá lè ṣàlùwàlá kí ni tí ó rọ́pò rẹ̀ láti ṣèjọsìn ìṣàlá next alcohol arthritis. ẹnì kejì sọ lẹ́kùnrẹ́rẹ́ ẹnì kejì sọ pé kéèyàn fọ̀ ìgúnpá ni ó ni ó wà accepted. tẹ́mọ̀m ẹ̀ ṣàlùwàlá. wọ́n lè mú ẹ̀rí wá látinú eh, bùlùgùn ara mi. ṣọ́dẹ̀ sọ́sọ̀ yìí wọ́n kọ sílẹ̀ kó wọ́n sọ yìí. <laughs> a máa ṣàlàyé next halkọ. <laughs> ẹlẹ́ẹ̀kẹta. kò ipa tẹ́ kò ìparí. <laughs> na ẹjẹ ẹgbẹ́ fún ẹjẹ sọ̀rọ̀ ẹ̀dá àfọ́dà. naam ẹlẹ́ẹ̀kẹta ni pé kí èèyàn wà ní mọ́ṣáláṣí kí kó máa kírun lọ́wọ́ bóyá ó ti kíbi rákà kan bíi ṣubúì eh, ah. wọ́n ti kí first raka second raka náà kí lọ́wọ́ àlọ́lẹ́wà jáwọ́ lọ ṣàràlá láì sọ̀rọ̀ séèyàn ó wá padà wá àwọn kan sọ pé kíkùn tí ni irun yẹn láì ní dá first raka padà wípé kò lẹ́sẹ̀ ńlẹ̀ àwọn kan sì sọ pé ó lẹ́sẹ̀ mọ́ fẹ́ fẹ́ gbọ́là yìí ẹ̀dáadáa lẹ́nu yìí sà. èyí tó lẹ́sẹ̀ ńlẹ̀ yẹn lèmi dúró lé lórí. ok sir. èyí tó sọ pé ó lẹ́sẹ̀ ńlẹ̀ yẹn ni mo dúró lé lórí torí èyí tó sọ pé kò tún bẹ̀rẹ̀ hadith ẹ̀sà ṣe ẹlẹ̀ fún mi ní ẹ̀yìn Sunani Abi ok ìzákàlá wọn tó fìtàlá kù wà. Assalamu alaikum àtìlá. akọ̀sára àtìlá. ẹ sọ pé alikirun ní inú mọ́tò họ plane then àti ship. àti àti ship. no àwọn àwọn afáàní á sọ bẹ́ẹ̀. ok yes wọ́n dẹ̀ mẹ́rin wa. ok sir. na tí ìrùn bá ti tó gbogbo condition tó bá bá ọ tètè mú wá bẹ́ẹ̀. àwọn anumọ́tò èrò pọ̀ ó ń bọ̀. àwọn anumọ́tò láti fi ṣe à ń lọ sílé dẹ̀rù pọ̀ ní mọ́tò wọ́n ń sọ̀rọ̀ àwọn kan sọ̀rọ̀ bọ̀ wọ́n ń plé rẹ́díò ariwo ń sẹ̀rẹ̀ ní mọ́tò àsìkò wọn wá tó lásìkò yẹn wọ́n fẹ́ mú wọn ní tí a lè kí bá ṣe ń plé orin yẹn a lè mú wọn bá ṣe ń plé orin mọ́tò bá ṣe ń rájọ́ yẹn. tó bá ṣẹlẹ̀ nínú ọjà tó fẹ́ kírun nínú mọ́ṣáláṣí ọjà bọ́ọ̀lù ti fẹ́ ṣe sí ariwo tibẹ̀ gan máa ń pọ̀ jù sí wọn tẹ̀lọ. asalaamu alaykum wa rahmatulah jazakallahu khairan jazakallahu khairan jazakallahu khairan. ìbéèrè tèmi ni pé ọmọ onílé kí ni ànábì wa Muhammad sọ nípa ẹ̀ ẹ̀ ọmọ ilé ẹlẹ́ẹ̀kejì wazak ẹlẹ́ẹ̀kejì ǹjẹ́ yẹn lè sùn ní òhò kó má fi nǹkan kan sójú ara kó sì sùn bẹ́ẹ̀ nínú ilé ẹ̀ kó sì paná ẹlẹ́ẹ̀kẹta takbiratul ihram tá a máa ń ṣe yẹn ṣé tá a bá ti ṣe a gbọ́dọ̀ dáwọ́ lọlẹ̀ ní ká tó gbé lọ sáyà àbí ká gbé lọ sáyà nígbà tá a bá ti ṣe. ká dáwọ́ lọlẹ̀ ká tó gbé lọ sáyà. ara wahid. ìsùn ní hòhò tàbí wẹ̀ ní hòhò a lè wẹ̀ ní hòhò a lè sùn ní òhò but ká bora lọ dájú. òjíṣẹ́ lọ́sọ̀lá àràsílà ń sọ wípé nínú ìmáàmù Bukhari níbi ìwẹ̀ ní òhò ó mú nasuwa tebwib tó mú wá ní wípé permissibility ipa lè wẹ̀ ní òhò ṣùgbọ́n ká bora ló dájú ó wá mú àsàrò ọmọ ti sayidina musa sallallahu ala nabiyina wa alayhi omu wa a bá dá wà ọba adẹ́dà ń wò wá ká tijú rẹ̀ bó tiẹ̀ jẹ́ pé kò síbi tí ò rí lára wa látara àfi nǹkan bóra òun lọ́lọ́lá jù nípa ti ọmọ ilé wọ́lgẹ́kọ̀ alwazag òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ pé ẹni tó bá pa ẹni lé yóò gbà ládàá àádọ́rin tí nìyà rí yóò ládàá àádọ́rin torí wípé nígbà tí wọ́n ju anabi Ibrahim sallallahu alaihi wa sallam sínú náà gbogbo nǹkan tọ́lọ́run ọba dá wọ́n yẹ̀bá but ọmọ onílé ń fẹ́ ná so nítorí náà is represent gbogbo ìgbà tá a bá tiri ká pa ọmọ ẹ nílé pípa rẹ̀ yóò fún yàn ní ládàá àádọ́rin that is seventy so pípa ọmọ nílé súnà Now. ọ wà ní súnà ní àbí Daud àgbọn kankan nípa irú géèmù but ká pa but kò rọrùn kéèyàn rí ọmọ nílé pa láì jẹ́ pé irú rẹ̀ gé. Nah. Nah. ọwọ́ àánú súnẹ́ni àbí dàáwùd ọwọ́ àánú súnẹ́ni àbí dàáwùd sahih fi súnẹ́. salamu alaikum ya shek wa alaikum salam jazakallah na'am na'am ya shek tabek ayi magana akan kare idan ya ainihin tsoma bakin shi cikin ruwa e. kamar ruwan ya zama ainihin najasa e. to me ma'allisha idan mutum misali ya taba jikin mutum shi ma yana iya hana shi sallah a'a taba jikin mutumin ba shine abu ba tunda abinda da madaukin sarki ya aika manzala sallallahu mai gaya muna shine tsoma bakin amma gundarin jikin ba cewa ya shafi mutum cewa a wanke jikin ba a sai kuma magana na biyu na warraka da aljani bi ma'ana mutum yana warrakar da aljani da aljani to mutumin da yake halaka da wa ya sa shi ba wanda ya tsashi wa aljanne su wa su da junansu eh nufina an ce aljani ba ya halaka da ɗan adam face shi ɗan adam ɗinsa ya zama tantirin kafin eh. saboda zai wakiltar da shi wani abin da zai dinga yi kafin shi ma ainihin mai yiwa shi yasa istighraq mutum ya yi tsunguma cikin harka da aljanni ba jahiz ba ne ba jahiz ba ne iyakacin inda shari'a ya dan ya hajiye mutum ya tsaya aka domin yanzu akwai ato nusus da dandama dama da athar da ke nuna cewa izan malami mai sunna yana rukiyan wanda ya samu masu aljannu ke magana ta bakin wanda ya samu masu din kuma ta aka ana iya irin muhawara da aljanni har a yi mashi gargadi cewa ya ji tsoron Allah in Allah kuma ya sa aka samu dacewa yana ya musulunta musulunta inda uh, wata aljannan ta musulunta hannun Sheikh na Sheikh Abdulaziz bin Baz rahimahullah rahmatawasa kuma iyakacin da ake so aje da irin wayannan takitakin masha Allah Sheikh Abdulaziz bin Baz rahimahullah rahmatawa sai ya nuna muna ya aika wannan aljannan da ta musulunta cewa ta je ta ma ire-iren su wazi cewa su masu musulunta kuma su guje zalunci na musguna ko kuma irin cusan eh, cutar da dan adam to ana an gan wannan dan amma mutum ya zama ya kasance ya shiga hulta da su har ma shi ma ire-ire shi ma kamar da ya dan tabudi haka yana shiriri ta a gani shi kuma yana ganin cewa yana wani wata matsayi wanda Allah bai bashi ba to wannan da addini bai yadda da shi ba an tafi da zakon ọ̀kàrẹ̀ jàre jọba kọlá fẹ́ okó mi ọ mo padà sí channel one na láti òkè wọ́n ní ǹjẹ́ a lè wẹ ìwẹ̀ nifas kó tó di pé ogójì ọjọ́ pé lẹ́yìn tí wọ́n bá bímọ. tí obìnrin a máa ṣàlàyé rẹ̀ tá a bá dé eré àwọn tóbìnrin bá bímọ nísìn tí nǹkan ọmọ tí ẹ̀jẹ̀ bímọ bá dá nísìn yóò máa wẹ̀ nísìn tọ́lá yóò wẹ̀ nísìn yóò dẹ̀ máa kírun tọ́ra rí àwọn obìnrin tó jẹ́ pé wọ́n ìrẹ́jẹ̀ pàápàá tí wọ́n bá ti bímọ báyìí ó parí náà nù kí wọ́n wẹ̀ kẹ́dẹ̀ mọ́ kí wọ́n ètò bá yẹ pé ijọ́ kan ló máa ń lò lẹ́yìn ijọ́ kan yẹn ẹ̀jẹ̀ ó dà tẹ́jẹ̀ bá ti dá yóò máa kí wọ́n ni but ẹ̀jẹ̀ dá kò dá o kò gbọ́dọ̀ ju ogójì ọjọ́ lọ. wọ́n ní téèyàn bá parí nǹkan oṣù tí ó dẹ̀ ti wẹ̀ ìwẹ̀ eh, haibọ̀ ní àsìkò maghrib náà. ǹjẹ́ a tún mú àyílà a àsìkò tí ó pa tó bá jẹ́ pé nǹkan oṣù rẹ̀ ti dá kí àyílà tó tó òun ló fi lọ́ra ló fi lọ́ra èèyàn gbèsè ńlá kan nù ṣùgbọ́n kí iṣẹ́ yẹn àsìkò tó náà ni ara kò bẹ́ẹ̀ lè magrib ó wá wẹ̀ magrib lọ́jọ́ máa yẹn lé lórí ètò ìkọjá yẹn ṣọ̀ràn yẹn lé lórí. from wọ́n ní báwo ni ẹni tí ó ń ṣe istihadọ̀ báwo ló ṣe máa kírun bóyá ó ti ṣe nǹkan oṣù fún ọjọ́ márùn-ún àkọ́kọ́ ṣùgbọ́n ẹ̀jẹ̀ yẹn ò dá fún bí ọjọ́ mẹ́wàá lẹ́yìn ìgbà yẹn kí báwo ló ṣe máa ṣe. kó check nature rẹ̀ tó bá yẹ pé istihada ni òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní èyí tó rọrùn jù tó jíṣẹ́ náà sallallahu recommend ni wípé tí zuur bá ti tó kó mú sùúrù tó bá wá di ìparí àsìkò zuhur tó jẹ́ àkọ́kọ́ àsìkò asri kó wẹ̀ kó mú zuhur àti asri wá yàrá pé nísìn yóò mú zuhur wá ní ìgbẹ̀yìn àsìkò rẹ̀ yóò mú asri wá ní àkọ́kọ́ àsìkò rẹ̀ tó bá ti di magrib tó bá ti di wípé ó ti fẹ́ di wípé ìgbẹ̀yìn àsìkò magrib kó wẹ̀ kó wá mú magrib àti ṣáì wá tí àsùbá bá ti tó kó wẹ̀ kó kí àsùbá nítorí ṣẹlẹ̀ sáà sílám rẹ̀kọ́mẹ́ndì wọlé náà náà ọlọ́run jẹ́ kí a rí pẹ̀lú dáadáa sàn. ààrẹ àti wọ́n náà. àwọn onífújì tí wọ́n máa ń kọrin jákujàku yìí. náà kò sí ìtì ìkọrin dáadáa náà. <laughs> bẹ́ẹ̀ ni gbogbo wọn. bẹ́ẹ̀. tó jẹ́ pé wọ́n á fẹnu kífá wọ́n á ní ọ̀bẹ kẹwọ̀lù ní kinní kan gbogbo jákujàku tí wọ́n máa ń wí yẹn. bẹ́ẹ̀ ni. àwa ní wọ́n dẹ̀wà tó jẹ́ mùsùlùmí. bẹ́ẹ̀ so wọ́n á tún wá dárúkọ òjíṣẹ́ ńlá sọ́lá so ọmọ kékeré kan wá béèrè lọ́wọ́ mi láàárọ̀ yìí pé ṣé àwọn ó tún ṣe àsálátù tí àwọn èèyàn kéèyàn tí tó yẹ pé wọ́n ń fi ẹ̀fẹ̀ ni wọ́n ń ṣe tàbí wọn àti ẹ̀fẹ̀ kọrin náà ẹlòmíì tó ń ṣẹ̀fẹ̀ tó dẹ̀ ń dárúkọ tí sẹ́wọ́n àsálà níbi ẹ̀fẹ̀ rẹ̀ ṣé a ṣe àsálátù. òun ló ṣe ẹ̀fẹ̀ òun ló ṣẹ̀fẹ̀ bọ̀tọ̀ òjíṣẹ́ náà àṣà àwọn ṣe àsálátù fún tọ́wọ́ ni man dhukirtu indahu faqatiya tariqa salata alayya faqad qatiya tariqa aljanna ẹni tí wọ́n bá dákọ̀ mi lọ́dọ̀ rẹ̀ tọ́wá míǹsì àsàlátù ṣíṣe fún mi ó ti míǹsì ọ̀nà àlìjẹ́nà tóun bá ṣìnà àwọn tara ṣìnà rẹ̀ gbogbo ògbà àwa máa maximize utility time àti situation wa ni eh, ó bá yẹ kèfèrí lọ́dàkọ̀ rẹ̀ àsàsàlátù tí sọ ìfẹ̀kẹ̀rí bá sọ fún ọ nísìnyí wípé àsìkò oorun ti tó tọ́lẹ̀ ti tó lóòótọ́ يعني تصلي àyìn ọmọ àyà tó pé kèfèrí ni wọ́n ti sẹ́ bàbá rẹ̀ pásítọ̀ ni but mùsùlùmá oní òjì fún tahajjud ní yọmọlẹ̀ ìsìnlẹ̀yìn àti khamis oní ọ̀sọ̀ fún wípé ẹ ní èní àti kíní ẹ gbogbo wọn o náà ló dẹ̀ ń sister da eche islam olobeyo yani kanu ti yani yani high level islam ni ko de ba won soro ba won soro so olohun ma ko dodo ni sugbon ko sin to won le se si bo je bi an se ma so na ni e pastor pastor ya alamuna qad amal liqad dhab al ashr beere omo yen elekeji ni pe ẹni tó máa ń wẹ̀ nínú swimming pool wípé ó wá hápùn pé wọ́n rẹ́ nìkan fẹ́ wà drowned yẹn omi fẹ́ rú lọ so pé ẹni wá jẹ́ obìnrin bóyá ó dẹ̀ wà ní ipò ìhòhò ṣé at that point táàdẹ̀ fẹ́ máa wò kí ẹ̀mí ẹ̀ bọ́. ṣe kí ló ń wá lọ swimming pool. ó wá ní obìnrin ló wà ní tòsí. obìnrin ní máa wẹ̀ jọkùnrin lọ. bẹ́ẹ̀ ni pípé kí lóbìnrin yẹn lè ṣe fún lásìkò yẹn tàbí bóyá ọkùnrin náà ni nídàkejì ṣá pé kí ni wọ́n lè ṣe nírú situation yẹn. ẹni bíi tí wọ́n lòun náà ló fi dé swimming pool ọ wá rí ọ̀kan tí ìrìnkúrin tiẹ̀ ju tiẹ̀ lọ tó fẹ́ kú sómi làálàláhù yóò dé tó bá dàda àlẹ́ka amúra ó lè yẹ pẹ̀yìn lọ́lọ́wọ́ bó fi sábà bí tó ń náà fi gbọ́ ọ̀rọ̀ ọlọ́wọ́ báyé kó ṣe dáadáa àlàkùnlé hàl kéèyàn láìní kò mú kú ò pé nírìnkùnrin lọ náà ìyẹn burúkú lọ náà. jazakumullahu khair jazakumullahu khair. salaam aleykum wa rahmatulah. wa aleykum salaam so adẹ́kẹ́ ṣàlàyé fún wa ní orí ọ̀rọ̀ wípé wípé kí a máa ní ká máa sọ pé àwọn wá ìmọ̀ kọ̀kọ̀ then ká máa ní gbàgbọ́ lórí àwọn tó bá sọ pé àwọn nímọ̀ kọ̀kọ̀ so báwo wá ní ti àwọn tó yẹ pé wọ́n máa focus tó máa sọ fún wa ní pé ọjọ́ báyìí òjò máa rọ̀ then àtàwọn tó máa ń sọ pé ká lọ ya scan láti fi lè wo condition wọn àkọjọ́ra ah, wọn kọjọ́ra wọn eh, scanning ala lọ́wà instrument ni tí ó gbé gbogbo tí ọbẹ̀ ń bẹ̀ tí ó gbé jáde báyìí ó ti dé lẹ́wù tó jẹ́ wípé ìwọ gan fúnra ara rẹ tó ìṣe medical person o lè ra instrument yẹn láti fi máa monitor condition ọmọ rẹ oyún ìyàwó rẹ ìyẹn possible instrument ṣó ti yé báyìí nísìnyí wọ́n gbé e sójú ara tàbí kí wọ́n tàn sí yóò dẹ̀ gbé gbogbo condition rẹ̀ wá ìyẹn ó wà ń bẹ̀bẹ̀ meteorology ìmọ̀ ni tí wọ́n fi máa sọ yí pé tí atẹ́gùn bá wá báyìí tí condition bá wá báyìí ó lè di báyìí wọn ò lè fi gbogbo ẹnu sọ ọ̀gọ̀rọ̀ prediction wọn máa ń wọlé ó dẹ̀ máa ń fèlì ńgbà míì tí ọba adẹ́dà fẹ́ sọ yí pé àṣẹ tó wúlò tó fẹ́ fi hàn dá ṣùgbọ́n àwọn tí wọ́n sọ pé àwọn ní ìmọ̀ àkọ́kọ́ nọ́ọ̀sù wo ni wọ́n fi dé mọ́lẹ̀ fíìlì wo ni. wọ́n á yìí ní so hmm. wọ́n sọ pé ṣé àwọn tí wọ́n sọ pé wọ́n ń focus torí. wọ́n fẹ́ ntí ọ̀jọ́ra wọn ni wọ́n fẹ́ fi wéra wọn láti fi fi irọ́ láti fi rinlẹ̀ ṣó ti yé báyìí nísìnyí ọ̀rọ̀ ọmọ sciences lélẹ̀ tẹ̀sìn lélẹ̀ kí ló jíṣẹ́ nasara asalam sọ nípa ẹni tó ń forecast irú tiwọn yẹn kí ló jíṣẹ́ nasara asalam sọ bẹ́ẹ̀ lórí rẹ̀ inshallah alkari ibi tí wọ́n pín sí bí wọn ò ṣe jọra wọn torí àìmíyà ìbéèrè yìí àtàwọn èèyàn tó pọ̀ tí wọ́n ti sọnù lórí rẹ̀ inshallah alkari a kọ́kọ́ yan ní halkọ̀ tó ń bọ̀ kó tó di pé a sọ̀rọ̀ lórí àwọn kọ̀hárà títà so ti torí iṣu àkídà lélẹ̀ wà lórí gbogbo tí mọ́sáìlì bá ṣẹlẹ̀ ọ̀rọ̀ ti àkídà gbọ́dọ̀ kọ́kọ́ yẹn jù rẹ̀ náà ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn wọ́n ń sá sí abẹ́ ní tíwọ́n kékeré yẹn máa sá sí abẹ́ abẹ́rẹ́ algarik sọ pé ẹni tó bá fẹ́ rì gbogbo ń tọ́ bá rí ìbá àjàtẹ́gùn yóò fẹ́ máa dìmọ̀ láti fi ṣe okùn láti fi láti kọ́ nínú ewu àwọn tí wọ́n láwọn ń wá ìmọ̀ kọ̀kọ̀ tí wọ́n ní wọ́n ń ṣe nù aburú tí wọ́n ti kó fún orí ara wọn àti àwọn tí ẹ̀sìn wọn ò jìnnà tí wọ́n ń kó sí wọn inshallah alkarim àlàyé rẹ̀ á ṣe inshallah alkarim. ẹlẹ́ẹ̀kejì òun ni pé tí a bá fẹ́ wọlé ẹ̀gbin. náà ìjẹ́ ó ní pàtó ẹsẹ̀ kan tá a lè gbé wọ̀ àbí akànlè wọlé ẹni àrùn lẹ́yìn ìgbà tá a bá ti ṣe dùá. gbogbo àdúrà ló fẹsẹ̀ múlẹ̀ àdúrà ló fẹsẹ̀ múlẹ̀ nípa alẹ́ ẹ̀gbin o. ok oúnjẹ bẹ́ẹ̀dì ṣé a lè jẹ́ ipe yàn kọ́ pé wàá pé òun ṣe ọjọ́ bí. irinkùnrin ní ìjẹkújẹ ni. èyí tó parọ́ ni pé kí á fárun abẹ́ àti irun abẹ́ so ní ogójì ọjọ́ so. kò gbọ́dọ̀ um, kọjá ogójì ọjọ́ léèyàn ti fà òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ó fẹ́ ká tọ́ irun mú ká fárun abíyá ká fárun abẹ́ ká dẹ̀ gé ìkànnà àwọn sàbẹ̀ òjíṣẹ́ náà sallallahu wa sọ gẹ́gẹ́ bó ṣe wá nínú Sunan Nasa'i wípé ó fi àsìkò sí fáwọn pé kò kọjá ogójì ọjọ́ tó ń túmọ̀ sí pé tó bá ti kọjá ogójì ọjọ́ ó ti dẹ̀ṣẹ̀. ǹjẹ́ obìnrin tó jẹ́ pé ó lóyún so ikùn ẹ ti wá ga kò lè ráyè ṣe súnà ẹ̀ ṣé kó fílẹ̀ bẹ́ẹ̀. kò lè ráyè ṣe kí ni. láti fa ìwọ̀n abẹ́ ṣé kó fílẹ̀ bẹ́ẹ̀. ọkọ rẹ̀ ó fa torí tí ò bá jẹ́ kọ́kọ́ wọn bó ń fa tí ó bá bímọ àwọn tí wọ́n bá fa tí wọn ò ní bá fa pẹ̀lú rọrùn ni wọ́n bá fa ọkọ lè máa fa. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ah, question mi dá lórí eh, adoption. Naam. Ẹ̀jọ̀ ṣé ó wà allowed nínú Islam? Tabanna na. And ẹlẹ́ẹ̀kejì ni pé ṣé ọmọ bẹ́ẹ̀ ó lè jogún bàbá náà? Yóò fi ó lè fi wọ̀ sí àlẹ́ fún torí kìí ṣe wárẹ̀. Ṣọ́tí wọ́n á fi wíìlì ilẹ̀ fún but kò torí torí wárẹ̀ kìí ṣe wárẹ̀ kò nípìn nínú ogún bọ̀tà sọ́ọ̀lẹ̀ ni ẹnìyẹn ó sọ́ọ̀lẹ̀ wípé kí wọ́n bóun fún un nípìn báyìí ẹni tó lè jogún òun kò lásọ̀ọ̀lẹ̀ will ká sọ yí pé tí mo bá lọ tán o ẹ bá ń fún lágbájá ní kíní ẹ bá ń fún sàkásìpè ní kíní ẹni tá a lè sọ àsọọ́lẹ̀ fún báwọn ẹni tí ò nípìn nínú ogún ni ẹni tó bá ti nípìn nínú ogún ọba adẹ́dà ti fún ọ nípìn tiẹ̀ kó o tún gbọ́dọ̀ fi sílẹ̀ mọ́ fún ọ ní nǹkan kan mọ́ àsọ́ọ́lẹ̀ o tí ẹni tó fẹ́ kó sọ́ọ́lẹ̀ Allah subhanahu wa ta'ala ó fi fún wa ní grace ni wípé iṣẹ́ olóore tá a tún lè ṣe lẹ́yìn ìgbà tá a bá lọ tán tí ó fi ní jẹ́ pé a tún máa gbalada rẹ̀ but kò gbọ́dọ̀ ju ìdá kan nínú mẹ́ta lọ torí àwọn tí wọ́n téèyàn bá ti yẹ̀gẹ̀ báyìí gbogbo tó kùn yẹn ṣe tiẹ̀ mọ́ ọba adẹ́dà ti pin fáwọn tí wọ́n ní ntọ́ba wa fẹ́ mú bẹ́ẹ̀ tọ́bẹ̀ àsọ́ọ̀lẹ̀ tó fẹ́ sọ kò gbọ́dọ̀ pa tiwọn lára so kò gbọ́dọ̀ ju ìdá kan nínú mẹ́ta lọ àtàbánà wà aláwùjọ ọ̀lẹ̀ ọ̀lẹ̀ àdá but wọn ò ní jogún ni ó lè gbà wọ̀ sí à náà náà bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni kì í ṣe ẹnìkan kì í ṣe ẹnìkan ó mọ̀ pìlẹ̀ rẹ̀ tó dẹ̀ yẹ pé kò sí òrò ẹ̀ẹ́n tíyàn masalan èèyàn ọmọ gba islam ọmọ ibi tó ti wá ọgbà islam ọfẹ́ máa tara kàkà ọfà máa ra ọsọdọ ọmọ ọwọ́ ti kékeré máa fi tọ́kù àwọn ọmọ tí wọ́n jù síta tí jù tá a mú ká dá ibì kan Islam ọ̀farama because ọmọ òrukàn àtàwa wọ́n fẹ́ ká live bí ìgbà tó yẹ pé kò sí ìyàtọ̀ láàrin wa ni so irú nǹkan báwọn ni you understand so circumstances lè wà ń gbà mí tí ó lè má jẹ ọmọ mẹ̀lẹ́bí tó jẹ́ pé ọmọ tá àti ẹ̀ mọ̀ pìlẹ̀ ni ọmọ sọ̀rọ̀ ó ń fi sọ́mọ́. Now. Now kì í ṣọmọ ẹ̀ alágbàtọ́ ni sámọ́ ká má sọ pé na foster parenthood now is permissible okay I understand jazakallah khair. salaam aleykum sir. wa aleykum salaam tala. ìbéèrè mi márùn-ún ni ẹ bínú sir. number one. ọmọ ìyá mi yóò béèrè ilé ìtújẹ ilé ìkarùn-ún. Ah mẹ́rin lèmi fẹ́ béèrè. ok fadal. èké nínú ẹ̀ ni pé ẹ sọ̀rọ̀ nípa ajá. ajá bẹ́ẹ̀. pé ẹran ìdọ̀tí ni wọ́n ẹran ìgbẹ́ ni wọ́n. bẹ́ẹ̀ ṣé èèyàn lè sìn wọ́n. permission méjì ni tá a fi sọ ilé tá a fi sọ oko tàbí tá a fi dẹdẹ ìmọ̀ tá a fi sọ ilé tàbí tá a fi sọ oko ẹ̀ tá a ṣe oko tàbí tá dẹdẹ èyàn gan lópin ìgbà tá à ń bá ń kíìpù àwọn àpín kan nínú iṣẹ́ olóore wa yóò máa lọ sí i náà ah. bẹ́ẹ̀ hadith sahih so yìí túmọ̀ sí pé sísìn yẹn gan ó léwu kò sí ó léwu a kò sí tí ò léwu ntọ́ bó bá jẹ́ pé ológbò gan ni tó o bá fún lẹ́tọ̀ọ́ rẹ̀ ó léwu tó bá jẹ́ pé gan la gbàtọ́ tó o bá fún lẹ́tọ̀ọ́ rẹ̀ ó léwu kò sí tí ò léwu bó o bá fẹ́ àwọ̀ gan tó o bá fún lẹ́tọ̀ọ́ rẹ̀ ó léwu tó o bá bímọ gan tó o bá fún lẹ́tọ̀ọ́ rẹ̀ ó léwu torí ẹ̀tọ́ àkọ́kọ́ tá a gbọ́dọ̀ fún ọmọ tá a bí oníkọ́dá ọba adẹ́dàá mọ̀ kó mọ ọba adẹ́dàá kọ́mọ̀ wípé ifá èé ṣe tí èèyàn tẹ̀bà tì bẹ́ẹ̀ lọ bàtálá bẹ́ẹ̀ lẹ́bọ bẹ́ẹ̀ la ṣiṣẹ́ tí wọ́n ń pè ní ìṣẹ̀sí gbogbo wọn náà wọn náà kọ́mọ̀ yìí pé kò ògbé ò lè gbẹ̀yàn kó lọ gbé ásíìdì mu kò sí tí ó ṣe ẹ̀dá tí ó fi wá fọwọ́ rọ́ tawhid sẹ́yìn tí ó fi wá ṣe ṣírìkù ọgbọ́dọ̀ máa wọ́ ọ̀nà lórí yẹn ní gbogbo ìgbà torí pé ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala ó ní àwọn kan tó fún lápọ̀nlé gan kò sí nínú ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó fún pọ́nlá pẹ̀lú dé àwọn ànábì ọlọ́run ọba ìgbà tó ń ka wọ́n bọ̀ wá ismaila wal yasa wa zal kifl ìgbà tó ń parí gbogbo ó ní walaw ashraku la habita anhum ma kanu ya'malu tí wọ́n bá lọ ṣe nǹkan wórogún pẹ̀lú èmi ọlọ́run ọba pẹ́rẹ́ báyìí gbogbo dáadáa tí mò ń ròyìn nípa wọn yìí gbogbo dáadáa wọn yẹn ti bàjẹ́ nu ara rẹ̀ àsáni ọwọ́ á fèsì olórí wọn gan-an sallallahu alayhi wa sallam ó ní la in ashrakta tó o bá lọ ṣẹbọ pẹ́rẹ́ la yahbitanna amaluka wa la takunanna minal khasirin gbogbo sẹ́ẹ̀rẹ̀ tí táyìn ọ̀lẹ́ lórí yọ bàjẹ́ ọ̀dẹ̀ wà nínú àwọn tó pàdánù so ti yẹ báyìí nísìn ẹ̀kọ́ àkọ́kọ́ tá a gbọ́dọ̀ kọ́ ma oní tawhid a dẹ̀ wọ́ọ̀nù rẹ̀ again shirkiyat a wà kọ́ni tíyàn fi sóríire láyàtọ̀run ìbádà. lẹ́yìn ìgbà yìí ntí nǹkan yóò fi dúró déédéé òní tàálímù alukur'an khairukum man ta'allama alukur'an wa allamahu bẹ́ẹ̀ bá mọ gbogbo nǹkan kà tó gbọ́ gbogbo èdè tí ọmọ kur'an kà olórí burúkú ni ó fi jẹ́ èèyàn gbọ́ yìí dáadáa èèyàn wá kọ́ kur'an lásán bóòlù àṣẹ lò constitution ìdáná so ti yé báyìí nísìnyí ntáàfin lò ó ní sunna sunna ló ṣàlàyé bá a ṣe lo kur'an táàfin ní ṣìlò àwọn àṣọra fún bíi art àwọn ọ̀nà tó fẹ́ tá a rò pò ní tí ì ṣe gbogbo wọ̀nyàn àwọn àtẹnire tó ti kọjá lọ bó àwọn kankan wà ń bẹ tí máa ń mú rọrùn lọ́kọ̀tẹ̀lá àrẹ̀bíyà ìgbédè lárúbáwá kéèyàn lè sọ kéèyàn lè ronú nínú rẹ̀ so ti yé báyìí ní ti gbogbo àwọn ọdún kan báyìí lèèyàn kọ ọmọ wọ́gbọ́n máa mùsùlùmí tó yẹ pé tí ò bá ti nírin iṣẹ́ yìí lọ́wọ́ yóò ṣiṣẹ́ kọ́lọ́mọ́ yà á ṣiṣẹ́ so òbí tí ò bá ti yanjú eléyìí subhanallah kò tí ì yẹn jú ìyàwó náà ó ní ìwọ̀ èèyàn gbọ́dọ̀ fún so kò sí ni gbogbo àwọn nǹkan wọ̀nyí gbogbo ẹ̀ ló ní aha ìwọ̀ wọn tí èèyàn gbọ́dọ̀ fún. E, èkejì ni pé tí eku tó bá jẹ oúnjẹ èèyàn bí bread èèyàn lè ti jẹ kúrò kó jẹ tó kù ni. bíyá bàbá tó bíyàn ó jẹ́ ẹlẹ́sìn kejì bíyá kìrìsìtẹ́nì ó sì ti wá jáde láyé ó sì fi property sílẹ̀ so bíyá ilẹ̀ so lára ọmọ ẹ̀ wá jẹ́ bí mùsùlùmí. ṣé ó lẹ́tọ̀ọ́ lára ọmọ. ó jẹ́ bí mùsùlùmí àbí mùsùlùmí. ó jẹ́ mùsùlùmí ó jẹ́ mùsùlùmí. ṣé èyí tó jẹ́ mùsùlùmí yẹn ó lè nípa ó lè kópa nínú pé wọ́n ń pín ogún yẹn ó lè jẹ́ ogún bàbá ẹ̀. kò ní jẹ́ ìpín ogún bá ń ṣe ń pín ogún Islam sọmọ yìí pé ogún mùsùlùmí tí ẹni tó kú bá fi ìyàwó lẹ̀ tó fọmọ lẹ̀ tó fi bàbá lẹ̀ àti ìyá ó nípìn ìyá àti bàbá ó nípìn tí wọ́n gbọ́dọ̀ ní Quran dìtámì rẹ̀ àwọn ìyàwó ó nípìn wọn àwọn ọmọ wọn nípìn wọn ọkùnrin nípìn tiwọn obìnrin nípìn tiwọn àní pin báyẹn wòye tí wọ́n bá pin kàn án Sheikh Islam Ibn Taymiyyah rahimahullah rahmatulahi ṣe á ní pé ká má fi gbogbo ẹlẹ́ fún wọn torí kó má bàa gà wọ́n lápá èyí tí wọ́n bá pín fún wọn lára rẹ̀ yẹn ó ti reduce strength wọn lórí àti ṣe aburú wọlé àwọn àlẹ́ mu. torí tí mo gbọ́ tẹ́lẹ̀ ni pé Eh, mùsùlùmí ò lè jogún. Eh, eléyìí ìṣogún torí wọn ò pín wọn ò pín eh, tí wọn ò pín lẹ́yìn àrọ̀ ṣẹ̀dá kì í ṣogún jíjẹ sòtì wọ́n fún un ní ìpín nínú tí wọ́n ń tí yóò gbà á láti fi reduce the financial strength wọn ṣó ti yé báyìí nísìn because nígbà míì tí wọ́n pín ó lè lágbára débi pé tó bá filẹ̀ fún wọn ọ fẹ́ gbé ọ̀bẹ léra rẹ̀ ní gògóńgò ni. ọ̀ṣẹ́ yà ó lè agitate pé bọ́n ṣe fẹ́ pín kínní yẹn. ẹni tí ì mùsùlùmí ò lè agitate kò sí agitation ó ti wà nù ná so eléyìí ọkàn fẹ́ you know. o ni wípé mo ṣe cooperative. now so àwa máa ń ya owó ń bẹ̀. now so wọ́n lè ní pé tí wọ́n bá ya twenty thousand ó lè sọ́lẹ̀ fún five months. now for four months bẹ̀bí pé èèyàn yáwó ń bẹ̀ a fi san iṣẹ́ tó máa fi san owó fún five months a fi san owó fún six months so the six months ẹ̀ ló fi jẹ́ bí èlé orí ẹ̀ hmm. gbogbo àwọn tí àwọn tá à ń gbàwó yẹn. Islam ṣe ewu èlé léwọ̀ tó ti sọ èlé yẹn èlé ti dè wọ̀. torí gbogbo owó yẹn hmm. àwọn náà la máa pín ká máa tó fi ra nǹkan fúnra wa. ẹyin ẹ̀jẹ̀ iṣu owó èlé ló pe. Inshallah al-Karim tá a bá débi bẹ́yọ̀ a ṣe àlàyé ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. tí wọ́n bá ti wá fún mi lówó yẹn kọ́sà tọ́kítẹ̀ ní sákàǹtì mi. tó ti gbà á. tó ti wà lákàǹtì mi. next time kó o tó ṣe nǹkan ló ṣèwádìí kì í sì ìgbà tó bá ti ṣẹlẹ̀ tán má jẹ́ torí kọ́ ọmọ bá kó sí wàhálà kàn fi sí fi ran àwọn communal so in environment tó jẹ́ pé kì í ṣe ìbàdà ó lè fi ràn wọ́n lọ́wọ́ ọlọ́dẹ àdúgbò ọwọ́ omi kankan oríṣiríṣi mà ó lè ṣe. Eh. ẹ ṣe gan ni. na na. na lórí ọ̀rọ̀ ẹ̀sà tí ẹ bá wà nínú wọn bọ́ ẹ bá wọn. na ṣe èèyàn lẹ́sẹ̀ rẹ pé èèyàn wà lára. ó ní bá a ṣe máa ṣe cooperative tí yóò tẹ̀lé lánàá ọlọ́run ọba because these are one of the ways tí a lè fi bọ́ kò nínú wàhálà rìbá ṣálá kiri máa ṣàlàyé rẹ̀ lẹ́kùnrin ẹ̀ lẹ́ta. Hmm. salaam aleykum. wa akẹ́ sálà ntọ́lá. jazakumullahu khairan. wọ́n tó fi jazakumullahu khairan. ẹ jọ sà ìbéèrè tèmi ni pé ẹ jọ ọmọ fi kí ẹ bá wa ṣe àlàyé ìṣẹ̀mí lẹ́yìn ikú that is ahiyatu náà. sọ bá a ṣàlàyé lẹ́kùnrin rẹ̀. náà. ìrẹ́lẹ̀ kejì ni pé àwọn yorùbá máa gbélé pé tí èèyàn bá kú wọ́n máa ń rí ní kaduna àbí kano tó máa lọ bímọ méjì mẹ́ta ah. tó bá di pé ó máa tún wá sí kò ẹ̀kú irọ́ ní jẹ́bẹ̀. so lè má ti kú ó ti kú wọ́n ti sin sílé ó lè jẹ́ sehep kó jẹ́ pé the reality was distorted ìdí tí mo fi come to conclusion yìí ni wípé àmọ́ ẹnìkan ó máa ń ṣe bí àwọn chemist agboolé yẹn ah. tí wọ́n ní credential tí wọ́n kàn máa ṣe kíní lọ after sometimes ó wọ́n sin wọ́n ló kú wọ́n sin and all that ẹnìkan wa máa ń lọ bìkan bí ọdẹ ni mùsùlùmí lòun náà ó wá máa ń rí ẹnìkan níbi tó ti máa ń dẹdẹ tó máa ń ṣe bákan bákan in the end ṣá ó lo àwọn rukiyat kan ó mú ẹnìyẹn wálé ó bẹ̀rẹ̀ sí treat ẹ̀ ó dé level ẹnìyẹn ò lè sọ̀rọ̀ mọ́ ẹnìyẹn ò tí ì lè sọ̀rọ̀ ó di tọ́lọ́ sí today in the end ó wá lè sọ̀rọ̀ ó nígbà tí wọ́n ń gbé tí wọ́n rò pé àwọn ń gbé òun sínú sàárè ó ní tí ọ̀gẹ̀dẹ̀ ni wọ́n gbé sínú sàárè ó nígbà tí wọ́n ń sunkún òun fọwọ́ bọ́yàwó òun lójú pé òun ní òun òkú ó ní but kò fíìlì ọwọ́ òun tó ń túmọ̀ sí pé sihir ni wọ́n ṣe wọ́n distort reality rẹ̀ wọ́n dẹ̀ distort vision wa ni wọ́n fi gbé nǹkan mi sínú sàárè tí wọ́n tàn án rò pa òun but àwa rò pé ìyẹn possibility yẹn ọwọ́ pọ̀ so ti yé báyìí ni but ẹ̀ẹ̀kan lè yàn kú ẹ̀ẹ̀kan lè yàn kú tó bá yẹ pé ikú yìí ó kú normally ẹ̀ka lè yẹn kú hayati barzakhiya tó paasi exams lórí question mẹ́tẹ̀ẹ̀ta yẹn yóò máa jẹ gbádùn nù sáré tí o bá paasi yóò máa jẹ yanni títí jọ bíi dàlkíyàmà hayati barzakhiya hayati yanni ghaibiya ntọ́pamọ́ ni istiqraq fi hadha al-amru biduni nusus yanni la yajuz kéèyàn tara bọ̀ kọ́ máa sọ láì pé ó mú àwọn ẹ̀rí wá látọ̀ ọ̀rọ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam kò kò fẹsẹ̀ múlẹ̀ tó àfa kan ò lè dá sọ àyàfi pẹ̀lú kó fi ọ̀rọ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi torí pé kí ni Allah subhanahu wa ta'ala kì í ṣe kó ṣí gàgà lójú ẹ̀ nìkan ó mú un lọ sókè ẹgbẹ́ tí ẹ yàtọ̀ ọ̀tọ̀ lórin ní tiẹ̀ so àwọn ọ̀gọ̀ọ̀rọ̀ nǹkan pọ̀ tá a mọ̀ tó ń mọ̀ tá a rí tó ń gbogbo àwọn ọdún kan báyẹn wà tó nùsùsù ni ó tì mọ́lẹ̀. na ẹlẹ́gẹ̀ta ni pé afọ àfọ̀ kan haúsá ni gbàtà sọ̀rọ̀ níjọ́ kan ó wá discourage ni pé ká máa máa fún àwọn alágbe yẹn ní owó ẹ bóyá handicap bóyá ó fọ́ lójú àbúrò ah, ah, nítorí ah, pé nígbà téèyàn encourage laziness pé Islam ò dẹ̀ promote ṣíṣe wa ní ká wà lẹ́sì. so mo á ní tábà fẹ́ ṣe sọ́dákọ̀ bọ́ọ̀lù àti máa ṣe ó ní ká máa fún àwọn arúgbó àbí ká máa fún àwọn ọmọ wẹ́wẹ́ àbí ká máa fún àwọn léke pé ó da ká ṣe máa gbé àwọn tójú ẹ̀ fọ́ olóṣèlú àwọn mẹ́sàn-án pọ̀ pé lọ́dọ̀ àwọn ó kọ́mọ̀ lọ́dọ̀ àwọn nílẹ̀ Yorùbá kò fi bẹ́ẹ̀ sí àfàwọn kọ̀ọ̀kan so bí gbàtí ìyàn encourage laziness ni bí ká máa fún àwọn afọ́jú àbí ká máa fún wọn lówó. ó rí sọ níwọ̀nba wàá lọ́kìn wàá wa masaila fala tanhar so àmọ́ ìfẹ́ ká àtìgbà yẹn ṣá máa ń. orí sọ níbìkan níbìkan torí wípé àwọn tí wọ́n bá ti di pé wọ́n di abarapá lókè lọ́hùn instead tí wọ́n á fi ṣiṣẹ́ wọ́n ti ka kún pé ìjẹ́ deformity ara yẹn ó ti jẹ́ means táwọn ó máa fi wàwó ọ̀dọ́ ìyẹn náà ń die down nísìn o aláfọ́jú tó jẹ́ àfàlá aláfọ́jú tó dẹ̀ jẹ́ wípé ó jẹ́ ó jẹ́ medical doctor ara àwọn míì nù wọn tí wọ́n jẹ́ historians wọ́n dé ara ah, prof but gbogbo ẹ̀ gbogbo ẹ̀ àwọn òbí ẹ̀kọ́ àwọn òbí lóòótọ́ kò wọ́pọ̀ nísàlẹ̀ ń bí because average Yorùbá person gbọ́dọ̀ wà nǹkan kan ṣe kò ó fẹ́ rí lókè lọ́hùn yẹn bákan but àgbọ́yé ti ń spread nísìn Islam or encourage laziness now. èmi wọn sọ pé ṣé káwọn máa fún ọ lówó yẹn gbé gbogbo àrẹ pa àwọn ẹnkọ oríṣiríṣi. téèyàn bá rẹni tó ní ìdíkéyàn fún ó kóyàn yọ nínú nínú wàhálà tó o bá rí nídìí tó sọ pé bùnmi ń torí ọlọ́run ọba fún nítorí mọ̀nàkọ́dá rẹ̀ lílá ìnàkọ́dá rẹ̀ lọ́hùn. ẹlẹ́ẹ̀kẹrin ni pé ẹjọ́ sáà nínú ọ̀rọ̀ yín nígbà tí ẹ̀ ń sọ ìṣíwáṣí fún wa ní ìjẹjọ́ ní pé wọ́n aksara kẹsì haram wákọ̀ lè haram nínú àwọn nǹkan tó jẹ́ wọ̀. now àwọn nǹkan tó wá ń sọ fún wa pé gbogbo àwọn drugs tá a mú yìí àwọn ọkùn kí wà ń bẹ̀ àwọn nǹkankan tó jẹ́ sí pé ìròyìn kankan wọ́n fi ń pé ó máa ń wà nú àwọn kìíní èèyàn gbọ́dọ̀ ṣọ́ àwọn drugs ti gbogbo àwọn nǹkan yẹn ò sí mbẹ̀ bọ́ tó bá ti dé level tó jẹ́ pé percentage ẹ̀ máa di addiction tó máa para lára kò sí àáfà tó sọ pé kí yẹn lò so anytime tí yẹn bá fẹ́ lo àwọn kìíní yẹn kí yẹn béèrè tán po lọ́wọ́ medical person tó fẹ́ fún yẹn tó jẹ́ mùsùlùmí àbàtì àwọn táwọn lọ sí general hospital gangan most of these doctors wọn jẹ́ mùsùlùmí wọn kàn prescribe ẹ fún wa. tí wọn bá ti prescribe ẹ kí ẹ fi lọ ẹni tó jẹ́ mùsùlùmí kó kó fi ní ọ̀dà wọ́n ní àwọn alternatives tó pọ̀ tó yẹ pé kò ní gbogbo àwọn nǹkan ẹ̀ nínú. wọ́n á tó fi dára kún lọ́kàn. na ntayet subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk allahumma salli muhammad. وعلى ال بيت على أزواجه وذريته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيت على أزواجه وذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته